bẹ́ẹ̀ náà tó pé ẹjẹ́ àdá sọ́kùnrin yìí wọ́n wá fi Ọbásanjọ́ replace ẹ̀ Ọbásanjọ́ of engineering core engineering core ẹ fi replace Sandos trained Adékúnlé inú níbí ni àìmọye ìgbà bí ó ti lé ní ẹ̀ márùn-ún Western Region tó ní opportunity pé I'm going we are going yàtọ̀ sí ti declaration of Biafra Ojukwu. Before declaration of Biafra Eh? a kà á a gbọ́ a dẹ̀ rí visual evidence wípé àwọn northerners gangan ni wọ́n kọ́kọ́ fẹ́ lọ. àwọn ni the first the first person to utter the word secession was Tafawa Balewa. tí wọ́n láwọn ò ṣe mọ́. unless Tafawa Balewa change the census figure the first census figure of this country ló wá sọ pé ṣé ṣé ẹ rí Adéyẹyẹ wá tí wọ́n náà mú dípò wá ẹ̀rẹ̀ mú kọ rẹ̀ hmm. ṣòro yìí àtẹgbẹ́rọ sórí ojú ló fi rí hmm. ìtìrí oníbà. ṣé bàbá ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. àwọn kan ń pè ní sáà ó kú oríire níbi tó wà tòmí kò qualify fún sáà yẹn nítorí wọ́n ló ní skánskán lórí then gbogbo ibi tó ti ṣe wọ́n máa ń lé jáde ni then àwọn obìnrin tí wọ́n tẹ̀lé torí kò níyàwó tí wọ́n tẹ̀lé wọ́n á jù lọ colleagues who have women I bow down for you mo ṣe báyìí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe dá lẹ́mọ́ bí ah, spiritual power àwọn obìnrin yẹn pọ̀ that's your tendency Yorubas defender of the truth. <laughs> ká múra sí i. Ah, tó bá ti gbẹ̀yìn ẹ máa ń ta lọ. <laughs> see what they've done to you now without instigating any anti-feeling of anything please note me very well and gbogbo nǹkan tí mò ń sọ yìí látàárọ̀ ṣé mi ni àkànjì aríyìbí adédìbú ṣùgbọ́n wà tí èsì ìbò yẹn máa jáde bàbá ládọjà ló wìn ní àtọ́dún yẹn ni bàbá adédìbú sọ pé òun ò ní dìbò mọ́ òun ò ní contest òun kàn máa jẹ́ afọbajẹ́ ní politics ni wọn ò dẹ̀ contest wọn títí. kókó a àbí tó wá lè bún ẹ̀rí o láti bóbin sọ̀rọ̀. òótọ́ ni ah, mo jẹ́rìí. ẹ̀rín ni wọ́n ń dùn yàn ọ̀yà mọ̀ ṣe kù. mo pì ẹ bọ̀ sí tẹ bá ti bá sọ̀rọ̀ ó ti parí. àyìn hmm. ah, oníròyìn náà ah, ẹ lè gbogbo ẹ̀yin no all creative persons ṣé tí àwọn àwọn Biafrans náà ṣe wà lórí agitation tiwọn. èmi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀yà mi o èmi ò mọ kankan. ṣé àwọn Haúsá ò ní takú. tó mú kí ẹ̀yin olólùfẹ́ ìkànnì àgbàlẹ̀tù tẹlifíṣọ̀n ṣàlàfíà ni mo bá yín ẹ mo tún ti wá ìmọ̀ wá mo fẹ́ mu omi ọgbọ́n mo fẹ́ mu omi ìmọ̀ nínú ìtàn tó ní ṣe pẹ̀lú nàìjíríà àti àwọn èèkàn èèkàn torí tí nǹkan bá rúni lójú tí àwọn bàbá wa bá dẹ̀ ṣì wà pẹ̀lú wa tí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á jẹ́ kán túbọ̀ pẹ́ fún wa ju báyìí lọ kí àwa náà ká lè gbọ́n láti ara wọn ká lè ní ìmọ̀ láti ara wọn ó yẹ ká rìn súnmọ́ wọn ká lè mọ bí ìtàn gangan bí ó ṣe lọ àti bí àwọn ọ̀rọ̀ kan ṣe jẹ́ àhesọ oríṣiríṣi ti wá ṣùgbọ́n a lè máa bá a lọ pẹ̀lú àhesọ a ń láti fààyè lẹ̀ láti mọ òkodoro ọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan nǹkan mẹ́ta ni mo bá wá sí ọ̀dọ̀ bàbá olóyè Lékan Àlàbí lénìí ẹ ti gbọ́ wọn ẹ ti gbádùn wọn ṣùgbọ́n eléyìí tí ẹ tún fẹ́ gbọ́ lénìí ẹ tún gbádùn wọn yàtọ̀ mo kì í sà kábíyèsí sà. mo kí wọn náà kó o káàbọ̀ ẹ ṣeun sà ẹ kú rìn ẹ ṣeun sà ṣé dáadáa lẹ dé àdúpẹ́ sà àtiwọ́ àti àwọn ọkọ̀ rẹ ẹ káàbọ̀ ẹ ṣeun sà sà um, lénìí n tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ó pín sí ọ̀nà mẹ́ta mo ti gbọ́ àyè sọ lóríṣiríṣi nípa Benjamin Adekunle àwọn kan sọ pé òun gangan ló jẹ́ ajagun ṣẹ́gun àwọn kan sọ pé pàgùn da Benjamin Adekunle láàmú wípé ńgbà tí wọ́n wá rí bẹ́ẹ̀ wípé nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé bàbá Ọbásanjọ́ lọ síbẹ̀ wípé oríṣiríṣi bẹ́ẹ̀ yìí náà ti gbọ́ àwọn àyè sọ bẹ́ẹ̀ yẹn rí mo èmi fẹ́ mọ èyí tó jẹ́ òkodoro yẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ mọ irú èèyàn tí Ládòkè Akíntọ́lá jẹ́ àti kí ni contribution Ládòkè Akíntọ́lá sí Western Region sí Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi jẹ́ ipa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ ká sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní parliamentary system of government ibo gangan ni a ti ṣì ní orílẹ̀-èdè yìí báwo la ṣe kúrò ní parliamentary a mọ̀ pé a lè sọ ká má dárúkọ ìrònsì ṣùgbọ́n ó kọjá bẹ́ẹ̀ ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí mo dẹ̀ pé ẹ mọ̀ so mo wá wò pé ká kọ́kọ́ mú ti Benjamin Adékúnlé gbọ́. Eh, lẹ́ẹ̀kan sí mo kí ọ káàbọ̀ yes sir a sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kà wá kún ẹ sì kà wá yẹ láti wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wa lórí àwọn kókó mẹ́ta tó gbé kalẹ̀. a máa rí yín bá sà. Hmm. ọmọ èké ni mí ṣùgbọ́n èyí tán sọ sí mi ní ilé wa. Yeah èyí tó ń sọ sí mi létí ní ilé ẹ̀kọ́ tí mo lọ èyí tí èmi fúnra mi kà nínú ìwé àti tó yìnbó pè ní general overview ni n fi dá olóhùn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tó béèrè ń sìn ni ọ̀rọ̀ nípa brigadier general Benjamin Maja Adékúnlé Elias Black Scorpion mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ wípé ọ̀rẹ́ mi ni wọ́n ọlọ́run bá mi jẹ́lẹ̀ fún wọn lọ́rùn báyìí nítorí pé èmi ni mo kọ lẹ́tà sí wọn wípé mo fẹ́ kí wọ́n di nǹkan pè ní role model fún yín nígbà tí mo wà ní secondary school pé ẹjọ́ sà torí mọ̀ ẹ́ òkìkí wọn kọ̀ káàkiri àgbáláyé pé ah uh, the best war commander in Africa if not the world ó ń yọ ó ń farahàn ó ń lọ ó ń disappear ah wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ń gbà yẹn lóòótọ́. ẹ eh, ẹ ah, ntẹ́mi náà I was in secondary school. yíyà wo nìyẹn. that was nineteen sixty eight. okay so ogun ṣì ń lọ lọ́wọ́ ń gbà yẹn. ogun started May twenty two nineteen sixty seven ogun abẹ́lé ó dẹ̀ parí ní fifteen January nineteen seventy. nítorí àǹfààní àwọn tó ń gbọ́ ètò wa lákọ̀ọ́kọ́ ni o kò ń ṣe pé a fi ń ṣe ìyájú àbí ìgbéraga o ìyá bàbá mi àsùnmọ́wù ọdún ọlá àlàbí ọmọ ìkẹrin àjẹ́ǹgbè àwọn nìyẹn ẹgbẹ́ NCNC woman leader first woman leader NCNC nìbàdàn láyé adégòkè adélábù so mo ṣe kéré tó ń gbà yẹn adélábù máa wá sílé wa wá rí ẹgbẹ́ ìyá náà wọ́n lọ kẹlú òkun wọ́n lọ rí olórí ẹgbẹ́ wọn wọ́n ṣe campaign ṣùgbọ́n campaign tán wá ń ṣe tán máa ń pè ní rally ńgbà yẹn tó bá wà ní agbègbè ilé wa ilé wa ni ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbè SW one so one thirty one àwọn ará légùn pọ̀ríkú lára àwọn eégún méje tó ń ṣáájú eégún ní eégún ohun ìbílẹ̀ ni mo sọ so àdúgbò yẹn ni ẹ lè mú láti Mọ̀pó kẹ ẹ tọ̀ wásàlẹ̀ kẹ ẹ tọ̀ dórí bíríìjì Agbeni bọ̀kẹ́ tó dórí bíríìjì yẹn ẹ lè yà sápá òsì kẹ ẹ wá sí ọ̀nà Gẹ́gẹ́ from Gẹ́gẹ́ ẹ lè tún yà níwájú ibi tó ń pè ń bọ́n fọ́tò tẹ́lẹ̀ nísàlẹ̀ òsì ẹ lè tọ́ débi bíríìjì Òkè Fọ̀kọ̀ kẹ́ tún padà wá kẹ́ wá lọ já sí ìsàlẹ̀jẹ̀bú ìsàlẹ̀jẹ̀bú gan nílé bàbá mi ilé oyè oyètúnjí olúndẹ̀gún chieftaincy compound sw two four eight six so agbègbè yẹn ẹ̀ẹ́dẹ̀ lè lọ sọ́jà àpalọ já sí màpò padà so nǹkan tó ń pè ní axis yẹn ibi tí wọ́n bí mi sí tí mo dàgbà sí nìyẹn so tó máa ń ṣe campaign NCNC gbà yẹn tó bá wà ní gbogbo ibi táwọn sọ yìí wọ́n mú mi lọ so ibẹ̀ ni mo lè sọ pé iye mi ti jí sí tí wọ́n ń pè ní public affairs nígbà tí mo jẹ́ ọmọ ọmọ èmi làkọ́ bí ọmọ ọmọ eldest grandchild ìyẹn ẹgbẹ́ NCNC so ìyàbá kó ìwé wálé ìwé tán pé ní campaign ìwé tí àwọn náà rà lóde wọn kò wálé pé kí n kà á. àwọn wo ni prominent figures ní NCNC ń gbàdọ̀ gbà yẹn. ah NCNC hmm. àwọn bíi Chief Alimi Adéṣọ̀kan àwọn jẹ́ chairman Ìbàdàn District Council wọ́n tó wá jẹ́ parliamentary secretary sí Premier Samuel Ládòkè Akíntọ́lá ṣùgbọ́n nígbà tí wàhálà bẹ́ nínú ẹgbẹ́ ọlọ́pàá Action Group ní May 1962 ọ̀pọ̀lọpọ̀ wọ́n yapa kúrò ní NCNC wọ́n bọ́ sí Action Group irú bàbá Alimi Adéṣọ̀kan yẹn wọ́n tẹ̀lé Akíntọ́lá lọ sí wọ́n dá ẹgbẹ́ wọn sílẹ̀ wọ́n pè ní Nigerian National Democratic Party NNDP NNDP Chief Lékan Salami àti ìyá bàbá mi yẹn àwọn nìyẹn àwọn olóṣèlú àdúgbò wa nìyẹn àti nílẹ̀ Ìbàdàn. pátì wo ni bàbá Adédìbú ṣe ń gbà yẹn. bàbá Adédìbú Action Group ni wọ́n láti bẹ̀rẹ̀ nítorí pé wọ́n jẹ́ kó ṣe ọmọ ọ̀dọ́ tó ń fọṣọ tó ń fọ bàtà ọ́. Okay wọ́n jẹ́ ọmọ ok ẹ jẹ́ pé ní ọmọ ẹ̀yìn Chief Samuel Owóọlá Lànà S.O. Lànà Solan ni bàbá Adédìbú Action Group ni wọ́n ń ṣe òní wọn ṣùgbọ́n nítorí pé bàbá S.O. Lànà bàbá S.O. Lanlẹ́yìn Lanlẹ́yìn lẹ́fẹ́ sọ Lanlẹ́yìn ni S.O. Lanlẹ́yìn nítorí pé wọ́n jẹ́ ọ̀gbóná ọ̀gbóǹtarìgì nínú ẹgbẹ́ Action Group adédìwú wọ́n máa tẹ̀lé ọ̀gá wọn lọ sí meeting action group okay. ní òkè àdó ibẹ̀ ni ẹ̀kọ́ta action group wà. bàbá adédìwú tẹ̀lé wọn gẹ́gẹ́ bí olóṣèlú àbí wọ́n ń ṣe iṣẹ́ mi pẹ̀lú wọn. àní pa okay, pa Baba, so gbogbo nǹkan tí bàbá lálẹ́yìn bá ń ṣe làwọn náà gbọ́dọ̀ máa. pa ayé ìgbà yẹn yàtọ̀ sí pa sìn àwọn pa jẹ́nu náà wá sí o pa wà o bọ̀tà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn pa yẹn wọ́n fẹ́ gun SUV wọ́n fẹ́ kàn máa rí àwọn ní orí tẹlifíṣàn wọ́n fẹ́ rédíò wọ́n ṣáà máa rí wọn kan láwọn náà plot but ayé ìgbà yẹn wọ́n máa fi ẹ́ jẹ pa ẹ̀mí ọ̀gá rẹ ni ẹ́ so gbogbo iṣẹ́ bàbá láńlẹ́yìn nínú action group ni bàbá Lámídì Adédìbú náà ń fojú sí torí bàbá láńlẹ́yìn wọ́n mú bàbá Adédìbú lọ sí ilé epo tó wà ní rádàbà mọ́kọ́láńsì yẹn. Mm ó dà pé bàbá Lanlẹ́yìn ló ní ilé epo yẹn bàbá Adédìbú ó ń ṣiṣẹ́ ń bẹ̀. okay eh. bàbá Adédìbú ṣiṣẹ́ ń lé epo yẹn. yes tẹ́lẹ̀ pè ní bẹ́yànsì petrol manager okay lórúkọ bàbá Lanlẹ́yìn. àwọn náà mójútó àwọn attendant tó wà ń bẹ̀. ẹ yo ṣùgbọ́n nígbà tó yá bàbá Lanlẹ́yìn ó wá kúkú mú bàbá Adédìbú lọ síbi òṣèlú ju owó lọ. okay so gbogbo nǹkan tí bàbá Adédìbú láwọn mọ̀ yẹn wọ́n kọ ní action group ni. Okay. ní 1952 local government election sí Ìbàdàn district council with headquarters in Mapo àwọn ẹgbẹ́ méjì náà contest ìbò ọdún yẹn NCNC and action group councillor àwọn méjì tó ń dìbò fúnpò councillor àwọn ni bàbá wa bàbá wa Yunusa Ládọjà bàbá Yunusa Ládọjà àwọn ni wọ́n bí bọ̀dá with all respect Ọ̀tún Olúbàdàn tèmi former governor Ọ̀yọ́ bọ̀dá Rashidi Àkànmú Adéwọ̀lú Ládọjà ìyá bàbá mi ló fa bàbá Yunusa Ládọjà as candidate of NCNC àwọn action group àwọn náà mú candidate wọn wá táwa ni alamidi akànjí aríyìbí adédìbú ṣùgbọ́n wà tí èsì ìbò yẹn máa jáde bàbá ládọjà ló wìn ní àtọ́dún yẹn ni bàbá adédìbú sọ pé òun ò ní dìbò mọ́ òun ò ní contest òun kàn máa jẹ àfọbàjẹ ní politics ni. wọn ò dẹ contest wọn títí. kó kọ ah, àfi tó wá lè bún ẹ̀rí wá o pé ó contest lọ́dún báyìí fún no that was the last time tí bàbá adédìbú contest fún post political post. ọdún wo ni ẹ. nineteen fifty two. fifty two. Eh, eh, eh, Ìbàdàn district council bàbá Ládọjà ló wọlé so ṣùgbọ́n àwọn tí wọ́n gbajúmọ̀ táwọn agbọ́njú bá ní Alimi Adesokan nítorí pé kí ni àwọn jẹ chairman Ìbàdàn district council with headquarters in Mapo hmm. ìgbà tí Ládòkè Akíntọ́lá premier àti Awólọ́wọ̀ tí wọ́n forí gbárí tó dàrú yẹn àwọn tẹ̀lé Akíntọ́lá Akíntọ́lá wá fi bàbá Adéṣọ̀kan Alimi Adéṣọ̀kan ó fi wọ́n ṣe parliamentary secretary best friend di Alimi Adéṣọ̀kan òun ni Chief Lékan Salami okay. nọ́mbà mọ́tò Lékan Salami ni WA six six six six four four four four nọ́mbà mọ́tò Alimi Adéṣọ̀kan WA six six six six ẹnì kẹta wọn bàbá àkànbí àwọn jẹ bàbá àṣàlẹ̀ mùsùlùmí àwọn ni wọ́n lo wa three three three three so gẹ́gẹ́ bí ọmọ eke tó ń dàgbà ah wa four four four four wa six six six six torí bí junction bí tó ń pè ń bọ́n fọ́tò tẹ́lẹ̀ bọ́n fọ́tò tí wọ́n ti kú papa David Ọ̀sítẹ̀lù ọ̀run rere yín o àwọn oúnjẹ bọ́n fọ́tò is from Rẹ́mọ níbi junction yẹn ni wọ́n máa park mọ́tò sí ibẹ̀ ni mọ́tò dé títì ibẹ̀ ló dé kò nísìnyí títì ti láti junction yẹn ó lọ já sí Ọjàba Central Mosque yeah. so mọ́tò àwọn tí wọ́n ń gun mọ́tò lẹ́yìn ayé ìgbà yẹn àwọn náà nìyẹn Alimi Adéṣọ̀kan àti Lẹ́kọ̀ọ́ Sàlámì tó bá wá kí ọ̀rẹ́ rẹ̀ nílé ba àwọn ọmọ wo mọ́tò ní tó ń yà á lẹ́nu mọ́ ẹ ni pé ah báwo ni rédíò ṣe wá máa sọ̀rọ̀ nínú mọ́tò. bí wọ́n ṣe gbé stereo sínú. Ah. gbogbo àwọn aṣá wà náà wò rédíò náà sọ̀rọ̀ nínú mọ́tò bọ̀ kò lè jọ èmi lójú nítorí kí ni bàbá mi ọ̀run rere wọ́n o Abrahim alias right time ó wà lára ẹni tó kọ́ fa iná sílẹ̀ kẹrin nìkan Although bàbá Legba ju bàbá mi lọ by almost ten years ṣùgbọ́n ọ̀rẹ́ ni wọ́n ìyẹn ló mú bàbá Legba Yusuf Alátúnjí mm. kó wá ṣe ìkómọjáde mi ní wọ́n bí mi ní Friday twenty seven October nineteen fifty Suna gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n ṣe súná mi ní Friday third November nineteen fifty bàbá Legba dẹ̀ ṣeré fún ọjọ́ mẹ́ta mm. ẹ náà fi ń poka sí rẹ̀ ọtí three days Sunday November five nineteen fifty ni wọ́n palẹ̀mọ́ Monday sixth November nineteen fifty ni Yusuf Ọlátúnjí ló padà sí ìlú ẹ̀ lẹ́gbà. lẹ́gbà. so Lẹ́kan Sàlámì bàbá àwọn ní MC. ṣé wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni àbọ̀jọ́ kan náà fi sọ̀rọ̀. ọ̀rọ̀ orin ni. àwọn ní MC fún olórin ṣé wọ́n dúró fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó jẹ́. ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fi ń mutí ní ilé wa ṣèbí wọn kálukú lọ bí iṣẹ́ ìnáàrọ̀ tó bá ti di pé ìrọ̀lẹ́ dé báyìí wọ́n bá tó àga babalẹ́gbà wà tó gbé kílẹ̀ jáde ní bá ń kọrin so babalẹ́gbà played for three days Lekan Salami MC for the three days supported by his friend Alimi Adesokan. now nǹkan tí mo ṣe lọ sí gbogbo bẹ̀yẹn ni pé ẹ sọ pé Brigadier General Adekunle mm-hmm. pé ẹ kọ lẹ́tà sí wọn. yes. now <laughs> mo fẹ́ mọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tẹ́ kọ́kọ́ wà exposed sí èwo lẹ kọ́kọ́ mú gẹ́gẹ́ bí role model nínú. Eh, Alimi Adesokan torí ní skul tèmi lọ seven day Adventist primary school ìtasàkóòkè fọkọ ní ayé ìgbà yẹn standard wà so lára àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wọn primary school wọ́n ń pè ní civics civics yẹn wàá mọ̀ nípa òṣèlú ìjọba owó orí sísan nǹkan tí ìjọba ìbílẹ̀ láti ṣe fún ẹ̀yin aráàlú ẹ̀tọ́ aráàlú náà fún yín civics so wọ́n wá ní ká ní ìwé kan drawing book mi ò wẹ́n sì ń ṣe drawing book wàá rọra drawing book yẹn wàá wá gé fọ́tò ẹni tó fẹ́ fi ṣe political hero or role model sí page one ìwé yẹn so fọ́tò Alimi Adesokan chairman Ibadan municipal government page one nǹkan tó bá mọ̀ nípa ẹ̀ tó tún rí kà níbi almanac wàá lẹ̀ mọ́ page two tíṣà bá ti ń spread ẹ lẹ́sìn yẹn ẹ máa add more add more so Alimi Adesokan was my first political role model okay. ẹ mọ́ so àwọn ní chairman then MC kejì. so kí ni nǹkan tẹ́ wá gbọ́ gangan nípa Adékúnlé tó fi wù yín. ẹ ṣe so mo ti sọ mi ṣe ibi tán ti bí mi àbí mm. ìyá bàbá mi olóṣèlú mm. bí adé adédabú ṣe wálé wa mm. bí èmi náà ṣe ń grow ní eh, age and education so gbà tí mo wọ African Church Grammar School Àpáta Gàngà 1964 form one border mo ń fọ́lọ́ àwọn ọyàn tí wọ́n ti ń tabaka pépà torí o gbọ́dọ̀ ka Daily Times nílé wa lójúmọ́ mo máa lápájá yìí ó wù mí So by 1960, ah, ẹni tí wọ́n ló win ni Shell Oil Production Independence Play Competition wọ́n ní Mr. Wọlé Ṣóyínká of UCI eh? wọ́n ló win ṣe wá rí style irun ẹ̀yẹn ni wọ́n á gba tiẹ̀ pé ah ẹ̀wọ̀n ẹ̀ torí half draw back ni o gbọ́dọ̀ gẹ̀ ìyá bàbá mi half draw back. kí ni half draw back style irun ni láyé ìgbà yẹn àwọn bábà wọn á gbé box síwájú hmm. wà pick style tó fẹ́ half draw back rico guys follow me uh, <laughs> style oríṣiríṣi ni but half draw back yẹn ni yamu. kò tí ì sí ties nígbà yẹn ṣá. 1950 so <laughs> so mo wá rí style yẹn tán ló win ní Shell Oil Production Independence Play Mr. Wọlé Ṣóyínká apart pé ah ó kọ ó win ní play style irun yẹn mọ èmi lèmi àti ẹ bẹ̀rẹ̀ <laughs> but màmá ò nígbà o ìyá bàbá mi ò nígbà o ìyálé ẹ̀kẹrin tó má ti rí pé irun yẹn ń kún báyìí wọ́n á ní ó yá ó dọ̀dọ̀ owó ìyá owó ìyá barbing saloon ìyẹn wà ní ìsàlẹ̀ òsì junction but by then eh, age of ten Mr. Wọlé Ṣóyínká our revered professor lẹ́nu lágbára Ọlọ́run ọdún ìnáwó máa pé ninety July ni lágbára ọlọ́run professor Wọlé Ṣóyínká wọ́n máa náìtì kẹwọ ọdún tí mo ti ń tẹ̀lé wọn bọ̀ so ta ló wá wìn ní play mo máa ń láti máa kà ń pa ẹ̀ torí shell tó sponsor play yẹn wọ́n ṣe ìwé kan ó tó báyìí màmá múwe yẹn wá sílé any book anything tí ìyá bá ń fẹ́ tọ́ra dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ó dà pé mo sharp ó dàbí pé mo sharp so inú ìyá náà máa ń dùn pé ó yá gbóhùn yẹn wá ká n tó wà bẹ́ẹ̀ àwa dojúlé èmi wá dojúlé Mr. Ṣóyínká yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń bá lọ so ìgbà tí mo wọ form one nineteen Afro African Church naturally mo follow Mr. Ṣóyínká ṣàdédé ló pọ̀ di nineteen sixty seven about July 1967, then ẹni tó wà ní head of state wa ni militia head of state ni Yakubu Gowon general yakub ground daily times front page mo kàn rí ni mr wole soyinka will remain in detention as long as the war lasts gawan irú mi nìyẹn kí ló ṣe wọ́n ló lọ kí ojúkú ní enugu at the risk of his life because by then ojukwu was preparing to secede eastern region from nigeria which he did kírísítẹ̀ kẹ́ wá ra mú ẹ̀ńtẹ́ ló lọ́bẹ̀ kẹ́ ra mú níjẹ̀lẹ̀ńkẹ́ bọ́n ṣe wá ń ṣe ń lóyìnbó àbúrò àjẹjà àbọ̀ jẹ adìẹ kí ló fẹ́ jẹ mhm. kí ló fẹ́ mu ẹ wá ní by force kó sọ fún yín nítorí àti ojúkú sọ ní wá ní ṣe ẹran mi ni ó tẹ̀ kọ́ lóun lọ bẹ̀ bọ̀tùgbà táwọn ọlọ́pàá wọ́n ṣe efficient gbọ́n yẹn wọ́n wá ní wo you left UCI this day you went to Lagos this day you slept in Lagos you travelled to Benin wọ́n fún déètì ẹ̀ àti nǹkan pè ní ìtinárì ó náwó sókè ó ní òótọ́ ló ń lọ so tell us ìyẹn ni òsọ náà fi gbé lọ sí Kaduna prison indefinite detention ah, ah. sójà kejì bọ́ wá lọ mú pépà yẹn again pé ah indefinite detention kí lẹ́sẹ̀ máa yìí torí pé lọ rí ojúkú at the risk of his life mo kàn àjákọ náà pé o writing sheet mo rà lọ́wọ́ ìyá wa ní ilé ìkẹrin àjẹ́ǹgbẹ̀ ìyá wa Tinú Adé tó bá ń gbọ́ orin tó sọ pé ìpọ́nríkú hmm. ọmọ tí inú adé gbé mi ìyá wa yẹn ní oúnjẹ tí inú adé àwọn náà bí bàbá adédòkun tó ń gbé tó ń gbé eégún ìpọ́nríkú gbà yẹn hmm. mẹ́ta first letter first paragraph introduction uh, your excellency gawa ni mo kọ lẹ́tà sí yẹn your excellency i am xyz from three Student african church grammar school apata ganga ibadan paragraph two sir i read the time yesterday where you are quoted as saying that Mr. Wole Soyinka will remain in detention as long as the war lasts. Sir, I don't, I don't think this is fair. Paragraph 3. Kindly do me a favor. Release Mr. Soyinka or take him to prison or, oh, or take him to court. court. We are posted. Second letter, the same uh, introduction. Mr. Wole Soyinka, care, chief warder, Kaduna prison, Kaduna. I read the daily times yesterday where the head of state said you will remain in detention as long as the war lasts sir i am praying you won't die in detention and you come out a free man to continue with your work sign stamp the same post office oshiwa lọjà bá ọ hmm. third letter the editor daily times kakawa street lagos same uh, introduction first paragraph second one i have intervened on behalf of Mr. Soyinka to the head of state based on your story of yesterday front page Daily Times. Thank you. Ojú bẹ́ẹ̀ lọ. Ẹ eh, mi dẹ̀ ń bá tèmi kiri. <laughs> Kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́tà sí? nineteen sixty nine around October November ìgbà yẹn Nàìjíríà ti mọ̀ pé àwọn máa defeat Biafra okay. because the war ended January fifteen nineteen seventy or the Biafran surrendered and came to Gowon to give him the letter of. Yeah surrender followed by Obasanjo. wọ́n á free ẹ̀ wọ́n á free Ṣóyínká ní bíi October November 1969 torí gbogbo àgbáyé ò jẹ́ kí Nàìjíríà sí nígbà yẹn pé release Mr. Ṣóyínká. so wọ́n lò tó bí ọdún kan bẹ̀. no one plus 1967. 67 ó jọ ọdún kan lọ. Eh, almost almost three years in detention òun náà ló fi ṣèwé yẹn the man died hmm. àsìkò yẹn lọ́ọ́ ráyè ṣèwé yẹn wọ́n wá kọ lẹ́tà sí mi Professor Soyinka replied my letter mo lè quote the first paragraph ó ní thank you for your letter of support and prayer which was handed over to me on my release among other letters on my release from detention so clark school african church ló lọ kó lẹ́tà wa ní dùgbẹ̀ post office po box african church grammar school po box seven two nine dùgbẹ̀ gpo so tí clark bá kó lẹ́tà dé a kó lọ sọ́dọ̀ principal wọ́n máa sọ́ọ̀tì tó bá jẹ́ ti staff school student wọ́n ṣe fún mi ní reply Ṣóyínká nìyẹn gbogbo school ló gbọ́ pé Ṣóyínká kọ lẹ́tà sílé padà <laughs> ẹ́ principal pé assembly pé ah student our student you are bold enough to write eh, because Ṣóyínká had become popular. Yeah. A global icon. Ah, kádùpẹ́ kẹ́ lọ́run jẹ́ kẹ́mi wọn gùn ó dẹ́ kí wa náà ká ẹ̀mí wa gùn. so bí eré bí eré tí n bá ti rí anybody tó bá ti gbé rí màá sáré mo ṣe kọ lẹ́tà sí Adékúnlé nìyẹn nígbà tí a gbúrú ẹ̀ pàápàá jùlọ àwọn rẹ́kọ̀dù táwọn Ebenezer Obey Sunny Adé tán ṣe fún kọ̀nà bẹ́ńjà Adékúnlé kú iṣẹ́ o kọ̀nà bẹ́ńjà Adékúnlé kú iṣẹ́ o kọ̀nà Benjamin Adekunle Black Scorpion General Officer Commanding Third Marine Commando Port Harcourt Nigeria pé I want you to become my hero ó ló fún mi ní àyà láti sọ pé kò wá ń ṣe gbà táwọn náà ti ń dàgbà tèmi náà ń dàgbà ó wá kọjá hero ó wá di ọ̀rẹ́ with all due respect tẹ́ bá ka àwọn nǹkan tí mo kọ nípa wọn kan tó kú àtìgbà tán kú ẹ rí wọ́n tẹ̀ wá kí mi ní sketch hmm. ẹ ọdún tí àwọn Oòduà ní kí n lọ di coordinator ní sketch kó má bàa wó lulẹ̀ 1998 Adékúnlé came màá fọ́tò ẹ̀hàn ẹ̀ tí mo pe management sketch alọ́pàdé wọn sálẹ̀ formal course visit torí nǹkan tó wá wá ni pé jọ́ǹtò ọlọ́run kí ló sún ẹ̀dẹ́ sketch o <laughs> àmọ́ a ṣàlàyé fún wọn pé wọ́n ní management tí Oòduà set up láyé ìjọbí fẹ́lẹ́ fún sketch pé àwọn new governors yẹn pé kò tẹ́ àwọn lọ́rùn so they dismissed the management and the board gbogbo àwọn táwa yàn yẹn wọ́n lé wọn sọnù so wọn dẹ̀ lè fi sketch sílẹ̀ ní gbúndúkú Lẹ́kan Alábí coordinator tí Adékúnlé wá kí mi fún nìyẹn. na mo fẹ́ kẹ́ fún mi ní nǹkan tẹ́ ẹ gbọ́ àbí tẹ́ ẹ mọ̀ àbí tí Benjamin Adékúnlé bá yín sọ nípa ìtàn ogun yẹn àti why tí reason tí Ọbásanjọ́ ṣe wá ní nine minutes. And you, my father of blessed memory, not only an aristocrat, genuine aristocrat, genuine ọmọlá, ó ní ẹ ti gbọ́ tí mo sọ pé ọjọ́ mẹ́ta ni babalẹ́gbà fi kó mi jáde láti fi hàn pé ah he was also adventurous my father took his family to I was almost born in Azare present Bauchi state yeah. My father lived with his family in eh, ìlú kan tó súnmọ́ Sokoto yẹn Yawuri Lọ́kọjà so mo ṣe liberate Enugu ní during the war báwọn federal troops wọ́n ṣe liberate Enugu my father moved the family to Enugu we were living at number eighty-two Owerri Road Asata Enugu two of my younger sisters went to Queen's College, Enugu, during the war. So the more tí mo tún súnmọ́ war front ni mo tún wá di Adékúnlé, the Black Scorpion, di kíní kan, wọ́n ló lè appear, ó lè disappear, ó lè ogun ṣàparí, but òun kọ́ ló parí ogun. Ó ti Adékúnlé ti parí war, inú ni Bini ni àti ìbẹ̀rù ìjọba Yakubu Gawon àtàwọn military officers northern region particularly Hassan Katsina náà ṣe yọ number one pé ọkùnrin náà ti ń popular ju head of state lọ number two ó wá sẹ́kọ̀ọ́ wá bá wọn pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin Gawon ṣe ìyàwó during the war Gawon marry during the war. ìpè àwa wà lógun àwa ń fojú kógun ẹ̀yin jẹ́ ìbẹ̀rẹ̀ náà ti pé ẹ̀jẹ̀ àwa nǹkan ṣe sọ́kùnrin o wọ́n wá fi Ọbásanjọ́ replace ẹ̀ Ọbásanjọ́ of engineering corps engineering corps ẹ fi replace Sandos trained Adékúnlé inú níbí ni. ṣé kò ní í ṣe pẹ̀lú àwọn rúmọ̀ kan tí mo ti gbọ́ rí tí mo tún gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé Adékúnlé brutal gan-an wípé in fact pé àwọn tí ó bá wà ní àwọn tó wà ní troop wọn third marine commando pé kí wọ́n lè pa lára wọn nígbà míì wọ́n á tún lọ kó another set of people wá. irọ́ lẹ́ni tó bá wí bẹ́ẹ̀ irọ́ ló pa ẹ rántí pé during the war United Nations wà ní existence tí wọ́n monitor wa o bẹ́ẹ̀ ṣe ń treat àwọn prisoners of war civilians soldiers capture soldiers Nigeria then follow International Convention of the Hague tẹ tẹ bá jagun tẹ bá win any soldier tó wà lè káwọ́ sókè you don't harm him or her gbogbo Nigeria tẹ̀lé o ẹ rántí pé Gawon ní head of state wá ń gbà yẹn o mm. gentleman officer british trained denise yẹn mọ̀ pé and then a son of a pastor so báwo ni Adékúnlé ṣe máa máa line up nìkan nǹkan kan tó kàn ṣe ni pé àwọn náà láti dáàbò bo ẹ̀mí ara ẹ̀ náà ó gbé signboard sí eh, òkè ilẹ̀kùn ibi tó ń sùn enter on the pain of death enter on the pain of death. enter on the pain of kí ló fẹ́ wá sí wo yàrá ẹ̀ tó ń gbà tí ò pẹ́ ẹni tó wá wọlé tìyàn nàìjíríà ọdún nàìjíríà ti wá di yẹ̀bùkẹ́sì o ọlọ́run bá wa túnṣe ni o láyé ìgbà yẹn òun kọjá ní àdúgbò kan ó wá lọ lákọ̀ọ́kọ́ tó padà lẹ́kẹ̀jì wọn pe wọn ní ẹjọ́ tálẹ̀ ń wá ẹnìkan wọn fẹ́ já wọ yàrá ẹ̀ lójú ogun ó gbé síbẹ̀ o. bọ́n mo relate pẹ̀lú àwọn veteran uh, war veterans rí. Really Biafran uh, ex Biafran soldiers tí wọ́n sọ wípé in fact wípé páàgùn máa ń da eh, Adékúnlé láàmú mo wá gba ẹ̀ mo béèrè lọ́wọ́ pé kí ló ń jẹ́ páàgùn wọ́n ní àpọ̀jù oògùn kéèyàn kan máa ṣe jẹ́ erythrosis yẹn lára wọn. ẹ ṣe pé ńgbà tí ogun parí wọ́n gbé wọn wá sí port lẹ́kọ̀ọ́ as the first military port commandant ìgbà yẹn ni mo tún lè sọ pé Èkó síbàdàn ó súnmọ́ra wa kó tó wá di total nígbà tó ń dismiss wọn yẹn. kí ló fa dismissal yẹn. wọ́n ní wọ́n tẹ̀lé ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ Dr. he was the commander commander of the Army Medical Corps Brigadier Sotomi àti Adékúnlé Adékúnlé today was then the brigadier wọ́n ń pè brigadier general nígbà yẹn brigadier so wọ́n ní Sotomi wípé bóyá irọ́ ni bóòtọ́ ni èmi ò mọ̀ wọ́n ló ní girlfriend kan tó ń jẹ́ Ìyábọ̀ Ọlọ́run kọ̀yà wọ́n ní Sótọ̀mí àtàdékúnlé ló wa Ìyábọ̀ lọ sí Ìkẹjà airport in the same car Ìyábọ̀ Ọlọ́run kọ̀yà ó board aeroplane ó lọ sí London bó ṣe ń land ní London wọ́n mú wọ́n lọ gbogbo so wọ́n wá sọ pé wọ́n jẹ́ accomplice àwọn méjèèjì àbí. Ah, wọ́n jọ rìtáyà wọn ni ẹni tó ti ń wá tó ẹni tó ń fẹ́ pa tó ń fi epo para. bó ṣe wọ́n investigate wọ́n dẹ̀ rí kó orí bẹ́ẹ̀. àwọn army mẹ́mọ̀ lọ bí níyìn wọn ní ìkúkú tí ẹni army rí. dismissal yẹn kò jẹ́ kán fún wọn ní the full military honours nígbà tó ń kú àbí. ohun kò tiẹ̀ gbàgbẹ̀rẹ̀ kò tọrọ jẹ àwọn o àwọn tí máa ẹjọ́ o kò ń ṣe pé ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí hùwà lórí ẹ kò ń ṣe pé bóyá mò ń àdúrà wa sọ́lọ́run ni pé má febi pa wá má yẹ ká ní ọ̀kánjúà tẹ́nìkan ò bá ti fún mi ní tó tọ́ sí mi kó o máa jẹ́ ọlọ́run jẹ́ kẹ́lómi ò fún mi that's my principle. ẹ bàbá adéolú akínsànyà ó ní tí olóúnjẹ bá rí ni tó rojú káfí àìjẹ káfí dá lára. so inú mi dùn pé àwọn heroes mi yẹn ni kò sí àkọọ́lẹ̀ pé ah ọ̀kánjúà rẹ̀ pọ̀ jù. bọ́sà ok fine kí ni weakness adékúnlé. èèyàn ni wọ́n. mo fẹ́ kẹ́ sọ. So, ibo ni àwọn ibo lẹ́fì pé wọ́n bá ṣe differently àwọn kan wọ́n lẹ́fì pé wọ́n bá ti act differently. ah jésù kristi olúwa wa ọ̀rẹ́ tèmi ni jésù o i am a muslim but my wife is a christian but to me ẹni tó bá wù kálukú ni kó sìn o jésù gan sọ pé ẹ má dájọ́ ẹ má jókòó ní ìdájọ́ lórí ọmọ èèyàn bíi ẹgbẹ́ yín jésù sọ bẹ́ẹ̀ ọlọ́run gan sọ bẹ́ẹ̀ pé gbogbo wa ifá gan sọ pé ó di ijọ́ tá bá dọ́dọ̀ olódùmarè ká tó mẹni tí ó là Ọ̀rúnmìlà mm. so kẹ́nìkan wá sọ́nsì kó máa ní kíní kan ní fọ́ọ̀tì kó máa sọ pé fọ́ọ̀tì rẹ tí òun lọ lọ́hùn ni tí òun ló dá ọ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí gbogbo aráyé mọ̀ tó ń pariwo ẹ̀ tó lọ sí Sandals tó ṣe pé ah wọ́n mú sìgá. Adékúnlé. ah fikọ́ ọ̀ràn kan ni bóyá yẹn ló fa health mi mọ́ mi ní access sí postmortem kú wọn o but ó ń mu sìgá ó dẹ̀ mu ọtí líle lípọ̀ ah ǹjẹ́ mi lè kàkúnú. but uh, not all soldiers ló máa ń ṣe yẹn àbí. rántí pé sójà mẹ́ta mà ni mo ṣe press secretary fún ọ̀wọ́n ọ̀gá wọn general retired today ọ̀làdà kókọ́lá late brigadier general ṣàṣà ènìyàn eh, eh, adétúnjì olórin late brigadier general ṣàṣà ènìyàn ọ̀rẹ́ sọ̀yà military governors of old Oyo state press secretary ó yẹ kí n mọ díẹ̀ ní military o ó yẹ kí n mọ díẹ̀ o ẹ̀gbọ́n mi dẹ̀ wà ó rise to captain Nigeria Army Lateef Bello Ajengbe èmi ò máa ń pọtumọ́tò gbọ̀dálà ti lọ primary school retired àwọn náà ti kú sí o as captain of the Nigerian Army then ẹni tó fẹ́ ẹni tó bí tẹ̀lé mi lóbìnrin ọkọ ẹ̀ òun náà ti retire sí Colonel Lẹ́kan Oyèlẹ́sẹ̀ ìwọ náà ṣe pé mo wọ́n yí mi ká then classmate mi tí wọ́n lọ sí war front wọ́n pọ̀ ó yẹ kí n lè mọ díẹ̀ nípa military pàápàá jùlọ wà tí mò ń ṣe press secretary wọn yẹn nǹkan méjì tán máa ń fi ń ṣera wọn ní yẹ̀yẹ́ níbi pé women and wine okay. eh, táwa ni ò fẹ́ràn obìnrin mo lè náwó sókè àyà mi máa ń já <laughs> láti bóbin sọ̀rọ̀ òótọ́ ni ah, eh, mo jẹ́rìí ẹ̀rín ni wọ́n ń dùn yàn ọ̀yà mímọ́ ṣe pì. mo pì ẹ bọ̀ bá ti bá sọ̀rọ̀ ó ti parí. àyìn hmm. ah, oníròyìn náà ah, ẹ lè gbogbo ẹ̀yin no all creative persons writers authors journalists designers carpenters náà fi máa ń wo àwọn ìyàwó yín pé oògùn ni ọkùnrin yẹn fi mú obìnrin all creative people ẹ lọ wò ìyàwó olórin journalist painter driver sculptor sculptors <laughs> hmm. ìyàwó wọn ṣe é kó ní beauty hmm. wọ́gán kò yọ ah, ọ́lẹ̀. Ah, eh, eh, eh, ẹ jẹ́ àfi tèmi sílẹ̀ sá ṣẹ́rí sá ọkẹ́ àti sọ̀rọ̀ nípa ti Benjamin Adékúnlé mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìrànṣígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ nǹkan kan nípa ibi tá a bára wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe hmm, fọ̀rọ̀wérọ̀ yìí ibi tá a bára wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀ẹ́ a lè trace gbogbo ìṣòro yìí padà sí ọ̀dọ̀ ìránṣì. yes. na tí ẹ̀rọ bá ti wá látọ̀dọ̀ ìránṣì ṣé kò ṣe ó difficult láti correct. kò kò mọ̀ lè òun náà màá la wà ń bẹ̀ yìí èní mọ̀ ní ọjọ́ kejì oṣù kẹta twenty twenty four tí àwọn èèyàn kan sì tán jẹ́ kí president Bọ́lá Ahmed Tinubu sinmi bóyá ó ṣe di oṣù kẹsàn-án tó gbàjọba lẹ́yìn tẹ́nìkan ṣe fún ọdún mẹ́jọ kó tó gbé fún ààrẹ Tinubu yìí tí wọ́n jó sinmi kọ̀ọ̀kan mi o Tinubu ò dẹ̀ rán mi iṣẹ́ pé kí n defend òun o ṣùgbọ́n ẹ̀yin ọdún mẹ́jọ láàrin ọdún mẹ́jọ ẹ sọ̀rọ̀ ọkùnrin yẹn gbé capital eh, headquarter Nigerian Navy ó gbé lọ sínú Sahara lókè ẹ sọ̀rọ̀ àti àwọn nǹkan míì tó ṣe náà ṣé Tinubu ó wá ní magic tó fi yí ní oṣù mẹ́sàn-án nígbà ilẹ̀ gẹ̀ẹ́sì gan ni wọ́n máa dá lẹ́bi ẹ ṣe kò sí tó ń jẹ́ nàìjíríà o ọlọ́run kọ́ ló dá nàìjíríà o ọlọ́run ló dá Odùduwà land ìjọ tífí kanuri hausa fulani even àwọn eh, ará ghana ewe twi àtàwọn ẹ̀yà Scots Welsh English Indian ọlọ́run ló dá wa ọkùnrin kan tí wọ́n náà fi jẹ the high kìnnì kan commissioner fún orílẹ̀-èdè tuntun tó ń fẹ́ dálẹ̀ orúkọ ọkùnrin yẹn jẹ́ Lord Frederick Lord Lugard àwọn kan ń pè ní sáà ó kú oríire níbi tó wà tòmíì kò qualify fún sáà yẹn nítorí wọ́n ló ní skánskán lórí then gbogbo ibi tó ti ṣẹ́ wọ́n máa ń lé jáde ni then àwọn obìnrin tí wọ́n tẹ̀lé torí kò níyàwó tí wọ́n tẹ̀lé wọ́n á jù lọ. Flora Shon ìyàwó ẹ̀ ni. ìyàwó ọ̀rẹ́ ni girlfriend ni láti eh, délé eh, London Times girlfriend ni so ó wá lọ ṣe manager fún ẹbí bọ̀dá rẹ̀ ní India nígbà tó ń lé kúrò nìyẹn British Army he was cashiered out tọ́mọ̀lẹ̀ ni wọ́n cashier yan out of military ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ ò ṣe ìdí ẹ̀ kò ṣe é yẹ̀wò wọn wọn ní ṣe púlà fún wọn ní ṣe báyìí fún ó wá lọ di mánéjà kọ́ńpínì tí bọ̀dẹ́ ẹ̀ tíyàwó bọ̀dá rẹ̀ India ni kọ́ńpínì yẹn wà from ibẹ̀ náà ti wá transfer wá sí Calabar wọ́n pe company ní Royal Niger Company tó ń jẹ́ United Africa UAC lẹ́nìí so high commissioner náà pè but àwọn tó wà ní ibi tó ń pè ní West kìíní kan olórúkọ tó ń pè yẹn ń gbà yẹn àtàwọn tó wà ní East wọ́n pawó wọ́n dẹ̀ ń fi èrè ránṣẹ́ sí London ju north lọ. east west. Uh, west east north. okay. àwọn máníjà bẹ̀ wọ́n ń fowó ránṣẹ́ sí èrè pọ̀ ń bí wọ́n ń rí èrè ń bí pamọ́ kó kókó ti north ojú cotton. so ó wá kọ lẹ́tà sí wọn ní colonial office ní London ìyẹn Mr. Lugadi hmm. pé ẹ jọ provinces Western Province Eastern Province Northern Province tán bá lè sọ di orílẹ̀-èdè kan kóun jẹ́ high commissioner fún or governor general òun máa mú èrè wá gan. before kí wọ́n tó pè ní Nigeria. Mm and eastern province. eastern province orúkọ wọn náà ń jẹ́ as eastern province eastern province of. kò sí of kankan. it's just eastern province. E, e, e, area kankan náà ni àwọn yẹn ń ṣòwò níṣẹ́ eastern province western province northern province èrè làwọn ń ṣe royal niger company. and at that time no ghana no ti di ghana. gold coast. gold coast. táwọn bá jẹ gold coast kí làwọn ń jẹ́ ń gbà yẹn. alẹ́ ti di country. Gold Coast di onáṣẹgba independent ṣáájú wa 1957 agbàtí wa 19 October 1960 Uh huh. so òun ló kọ lẹ́tà burúkú yẹn ilẹ̀ gẹ̀ẹ́sì dẹ̀ ní ah, èrè èrè làwọn ṣe kiri commercial interest ní benin gbogbo àwọn aláwọ̀ funfun yẹn tí orílẹ̀-èdè kan bá tan rẹ̀ jẹ́ pé Russia is backing us irọ́ ni o. kí ni interest wọn ìyẹn ni. èrè èrè commercial profit tán lè mú lára yín your mineral resources your independence so náà wá ní ok kí wọ́n draft eh, òfin tó máa sọ province one two three di kan kán dẹ̀ wá orúkọ fún orúkọ yẹn ni eh, Lugard ń wá níbi tó ń gbé ní Lọ́kọ́jà orúkọ oníkóhùn wá pé ibi tó ń kọ mẹ́mọ̀ pé kán jẹ́ kóhùn jọ̀gá ẹ̀ fún yìí ó ní girlfriend ẹ̀ yẹn ṣe wá láti London wá bá Elizabeth Shaw so bí ọjọ́ mẹ́ta tí ẹ wà lọ́dẹ̀ yẹn wá pè mí ọkọ̀ pé wá I left England to come here with a malaria infested mosquito infested area wàá kọ́ máa kọ lẹ́tà wàá kọ́ what are you writing wàá confess pé jọ òun ti kọ mẹ́mọ̀ pé kán so àwọn provinces pọ̀ kó ń jẹ́jẹ́ first governor general orúkọ lòmọ̀ wà ìyẹn náà wá ló sọ pé láti ìjọ tí mo ti dé tí wọ́n orúkọ ṣebí Niger River rèé ṣe àwọn pé confluence Lọ́kọ́jà ni wọ́n gbé to the left River Benue to the right and we are in the confluence call them the people of Niger area wọ́n ní bí lùgà ṣe fò sókè ní ẹgbẹ́ tí mo ti ń wá látọ̀ Nàìjíríà ló ṣe wá conclude ló wá sẹ́ndẹ̀ sí London ṣùgbọ́n wọ́n ní mission yẹn ó gbọ́ Latin wọ́n ní undertone nǹkan tó ní kán pè wá yẹn ni people nige eh, kí negros àti Nigeria àti negro ó kọ bú ni so àlè ẹnìkan ló sọ nàìjíríà ló kọ òun náà fún wa pé wọ́n pe àwọn aṣáájú yorùbá tán èkó wọ́n pe calabar wọ́n pe kano àwọn ni wọ́n ní kán wá lọ wá wòran kán wá wòran so january one nineteen fourteen ni wọ́n tọ́ ba amalgamation so that means prior January one 1, fourteen, there was nothing called Nigeria. We were different tribes. Yẹn ni Sàbádù Bello ló ṣe di hero mi number one of all the nationalists. Why? Because Fulani ni eh, Ahmadu Bello náà. Òun nìkan ló wà realistic tó ń sọ fún àwọn tó kù pé we are not the same. Pé ẹ jẹ́ let us first of all identify our differences. But Benjamin Ade Azikiwe nítorí ambition tó ní ó fẹ́ ṣe president Nigeria and before you could become a president uh, uh, uh, president of torí ibi tó lọ kàwé United States of Africa òun náà fẹ́ ṣe United States of United States of America USA ló ti kàwé àbí hmm. òun náà wá fẹ́ kàn dá United States of Africa sílẹ̀ tó máa jẹ́ the first president ó lè eré ìyà tí ń sáki kó tó kú then uh, Benjamin ó lóun ò jẹ bẹ́ẹ̀ mọ́ ó ní orúkọ nu bible àti slavery kọ́mọkò ní Nnamdi which Amadu Bello refused to ó sọ fún pé look Benjamin you are Igbo and a Christian I Amadu I am an Arab and a Muslim we are not the same but zika àwọn àbẹ̀ pé Amadu Amadu let us first of all take independence from Britain then we we we we, uh, we will solve our differences yẹn ni no no no Let us first of all identify our differences, agree on what terms before independence. Òlẹ̀ ní Nàìjíríà ṣe wà ń sáré kìrìsìn, Oòduà, Ohanaeze, eh, Middle Belters, eh, Constitutional Right, eh, Nigeria Afẹ́nifẹ́re, Nigeria Group of Olaṣẹ̀wá Lékiri tí Amadu Bello sọ́njọ́ But Bọ̀sà initially uh, nígbà uh, yìí Western Region, mm. Eastern Region, mm. Northern Region. Mm -hmm kíní ẹ kò kò loud ipa ní differences púpọ̀ because kálukú ń ṣèjọba rẹ̀ until nígbà téèyàn kan dé tó wá decide wípé ẹ máa nationalize gbòòrùn wá kó everything wá sí central government. bẹ́ẹ̀ni that's it that is it ìyẹn ní decree number twenty four of may twenty two nineteen sixty six ló ṣe jẹ́ albatross doni major general johnson thomas omanakwe aguironsi the first military of the state of nigeria òun àti cousin ẹ̀ òun ló kú bíi ó kú níbi December àbí January last àwọn ti sin báyìí ṣá doctor kìnnì kan yẹn doctor kan báyìí tó ń sin láìpẹ́ Igbo that one was a lawyer òun ló draft decree yẹn tó wá sọ wá di group of provinces back to what we were before Lugard came and poke his nose wọ́n wá sọ wá di group of provinces concentrating powers of the regions in the federal torí ní federal system Nàìjíríà àti operator rí o the genuine type wọn operator ní USA and Canada báyìí in the federal system àwọn regions or states ló ní power okay. one the control of the resources resources in their area àwọn náà ni wọn á kàn máa donate sí federal ni so the federal main jobs of federal ni nǹkan tó ń pè ní defence currency immigration ó tán ṣùgbọ́n torí dìkírí ìrọ́nsí yẹn àti currency o àti education o àti agriculture o federal. gbogbo nǹkan pátápátá ọ̀hún federal. àwọn náà àwọn ni federal ló ń kàn tó ẹ ìyẹn làwọn northerners náà ṣe ṣe strike deadly ṣe strike náà pè riot ní Kano Zaria Kaduna ní May twenty nine nineteen sixty six wọ́n pa ṣégè máwọn Ìgbò la. ní àwọn tẹ dárúkọ yẹn. yẹ kí ló dé wọ́n ní decree tí Rántí gbé jáde yìí àwọn ló fẹ́ẹ́ fi sọdẹrú because by that decree the federal military government could transfer any public or civil servant e.g. from Okigwe to Ikire from Zabo kìíní kan Zaria to Aba wọ́n wá wọra wọn pé mélòó làwọn ní federal service mélòó ni graduates táwọn ní uh, eastern region and western region ló ní graduates tó pọ̀ jù pé wọ́n fẹ́ wá dominate àwọn náà ṣe ṣe riot. So decree unification decree Eh, group of provinces, tí ìran ti ṣe yẹn hmm. àfi tán bá tú wọ́n dẹ̀ ti tú during the confab. confab eh, twenty fourteen jonathan uh, because that amalgamation decree uh, yeah, amalgamation on january one nineteen fourteen yẹn òyìnbó wọ́n rorí dáadáa pé tí kìíní yóò bá ṣiṣẹ́ after one hundred years ẹ padà wá kẹ wá review twenty fourteen ayé Jonathan ni ó pé hundred years wọ́n náà wọ́n tán rán lọ sí England pé kán instead kán lọ gbó kán review tí àtúnṣe ń pariwo lẹ́sìn wọ́n ti yó wọ́n náà ṣe patí hmm. wọ́n yó mọ́jú ni bóyá èdè ló dẹ̀ mú wọn. so wọn ò tú àbí wọn tú. wọn ò tú àwa tú ní kọ́ńfàbù tán fi pick not election o tán pick àwọn èèyàn tán lọ sí kọ́ńfàbù tá lọ ṣe draft constitution tá máa lò whereby we will return to the good old days of less of federal control, regionalism. You will control the resources given to you by God your territory. Gbogbo yẹn ni Buhari ló fẹ́ tó yí padà nígbà tó wà ń bí yẹn tó lòun fẹ́ ṣe kíní kan tó ń pè ní Ruga whereby all streams, rivers in Nigeria will belong to federal government. Nítorí àwọn màálù ẹ̀ tó ń sọ yẹn. Ẹ ṣó mi pé àti mi kẹ́dùn ẹ̀ lórí. Eh, confab yẹn. Ah, ah, ojoojúmọ́ náà máa ń kọrin sí ah, wọ́n máa ti bẹ̀rẹ̀ process ní national assembly wọ́n máa ti bẹ̀rẹ̀ process national assembly. twenty fourteen sọdún táwa igun ten years sọgbà tó ti ń take one ten years láti take decision. ẹ eh, ẹ eh, ẹ jẹ́ adúpẹ́ ẹ má sọ pé ten years ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tó wà bẹ́ẹ̀ sìn tán náà fẹ́ àwọn fẹ́ yẹ kí nìyẹn wò pé ṣé wàhálà yìí ò wá ti pọ̀ jù but àwọn kan ní opinion pé tí a bá padà sí regional government mm. if eventually mm. tó bá padà. àmì àmì yóò padà. wípé a máa ní issues nínú ní region kọ̀ọ̀kan ah, àbí ní state kọ̀ọ̀kan òun ló tèkọ́ lọ sí issue tí ó wà láàrin Awólọ́wọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá ẹsẹ̀lẹ̀ Akíntọ́lá. àní hmm. ah, ní o torí wọ́n ní pé wọ́n ní béèrè wọ́n ní àwọn obìnrin tí wọ́n bá gbélé ọkọ méjì kò ní mèé tó san nàìjíríà fúnra wa là ń pariwo sí pé ẹjọ ẹjọ this presidential system tìpátì kuku military structure military command is enough give us back the autonomy of the regions ní ayé ìjọsìn yẹn before independence and immediately after independence n táwọn ministry of agriculture tó ń jẹ́ ni western region ministry of agriculture and natural resources western region a ní agent general ní London northern region wọ́n ní tiwọn eastern region wọ́n ní tiwọn midwest wọ́n tún create out of wọ́n ní tiwọn taking care of the interests of the citizens of the regions chief Toye koka. ní the last agent general western region kí dẹ̀ níṣẹ́ wọn iṣẹ́ wọn ni láti rí i pé gbogbo ọmọ Yorùbá tó wà ní London UK and Ireland ìyà ò jẹ pàápàá jùlọ àwọn tó bá gba scholarship Come máa fún ọ wọ́n ní kọ́ wá sí high commission high commission agent general western region o Nigeria six ló ń jẹ́ high commission dè nìyẹn ní London so ẹ jẹ́ ká kíní irun wájú wọ́n ti so pọ̀ mọ́ ti pàkọ́ ó tó àsìkò kan tu ẹ wo orí fún àwọn Nigerians ebi ń pa wá náà ń kọ́ sí yẹn lábẹ́lé àwọn gọ́mọ̀ pé we are not the same orin Amadu Bello Tafawa Balewa gan tó jẹ́ first and last prime minister Only Nigerians themselves know that we are not the same. Chief Obafemi Awolowo. Only Nigeria is a mere geographical expression. but tó bá yẹ pé bàbá Awólọ́wọ̀ hmm. wọ́n wà ní the same page pẹ̀lú Tafawa Balewa àti Sardauna wọ́n ní opportunity láti kó Yorùbá kúrò but he, he didn't do that. it was this same uh, Azikiwe ló lọ sọ fún wọn ní London wípé Awólọ́wọ̀ tí ń agitate pé kàn fi cross kan síbẹ̀ pé tí kìíní yóò bá work any region can opt out and he was supported by Ahmadu Bello it was this same Zik ló lọ sọ fún London pé watch o Awólọ́wọ̀ is a socialist a Russian socialist immediately you give us independence that man will take Western region to the Russians Sàbádù Bello ti gbà kán fi cross yẹn síbẹ̀ that any region tó bá fi pé ah, òun ò safe Oh, ò secure and opt out so Zik eh, so Awolowo and Ahmadu Bello they were in tandem Zik cause Ulo lọ bá Ahmadu Bello be careful of Awolowo o. Zik lọ bá Awolowo. ó lọ bá Zik ó lọ bá àlè eh, ah, Ahmadu Bello. Eh, eh pé wà careful of yes. ó dẹ̀ lọ bá wọn ní London. pé this man Awolowo is a Russian agent. so ó wá leave Awolowo to himself pé bí àti ó ní backing. so they didn't they didn't put the clause there in the constitution tí wọ́n gbé fún wa nígbà tá a gba independence that any region who feels insecure or uncomfortable can opt out àìmọye ìgbà bí ó ti lé ní ẹ̀ márùn-ún tí western region tó ní opportunity pé i'm going we are going yàtọ̀ sí ti declaration of Biafra Ojukwu. before declaration of Biafra yẹn a kà á gbọ́ a dẹ̀ rí visual evidence wípé àwọn northerners kan gan ni wọ́n kọ́kọ́ fẹ́ lọ. àwọn ni the first the first person to utter the word secession was Tafawa Balewa. tí wọ́n láwọn ò ṣe mọ́. unless Tafawa Balewa change the census figure the first census figure of this country showed that the west and the west and the east were more populous than the north. bẹ́ẹ̀ you tiẹ̀ study geography tí yóò study cartography tí yóò mọ nǹkankan ó sọ fún wa pé people animals birds living things pọ̀ ní coastal area or if any part of the world the more you are traveling out of the coast towards the north Sahara and the, the less the mm other otherwise ní Nigeria converse wọ́n wá sọ fáwa pé the more you travel up north the more populous the first census figure conducted by the British of which the chief census officer was a British trained cartographer showed that west east combined more populous than the north that was when Tafawale was saying no that figure is not acceptable to us and if you don't reverse it we shall secede secession came first from the mouth of a uh, so-called prime minister. and they were ready to leave. they were ready. so that ló bá wọn sọ̀rọ̀ british government. Uh, you, so when they were now ready to leave and actualized it on july twenty-nine nineteen sixty-six counter coup the revenge coup ti led by murtala muhammed and they, they avenged the january fifteen coup that saw northerners and western leaders dead and nobody was touched from the east it was the british high commissioner and the american ambassador that went to ikeja cantonment and talked to the northern officers particularly murtala mohammed you want to secede where where where will you be eating from where is your coast where will where will you choose as capital hunger ló máa pa yín kú don't go let us negotiate because the intention of the Araba coup that was the name of the coup of July twenty-nine nineteen sixty-six that is dividing things equally according Araba. to the I, I don't know Hausa o I don't hear their language but they say Araba Araba means Araba dede means when you pin déédéé ẹ̀hán yóò redistribute mm-hmm. <laughs> so they were determined to bomb Jeba Bridge and say bye bye to Nigeria it was the British High Commissioner and the American ambassador. and of course woman ní support Sardauna. Sardauna ti kú. oh by that time abi. July twenty-nine July twenty-nine okay. wọ́n ti pa ní January fifteen. fifteen okay. but January. it was in line with their mandate their eh, thinking. gbogbo àsìkò yẹn Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n. Calabar prison. tó bá yẹ pé wọn ò sí lẹ́wọ̀n ni àwọn náà wọn bá má kàn fún. according to the broadcast of Major Kaduna Chukwuemeka Kaduna Nsego intention was to free Awolowo January fifteen coup was to free Awolowo from Calabar prison mm-hmm. install him as prime minister and provide muscle for Awolowo's government that oya oh yeah, turn Nigeria to what you have turned Western region to. Only so when Awolowo government will have stabilized, he, Major Kaduna Nzeugwu, will resign his commission from the Nigeria army and go to Rhodesia. That's uh, Zimbabwe. No, South Africa. South Africa, yeah. To fight apartheid. He, he, oh, that's why ya Kaduna, ìyá rẹ̀, ó ah Kaduna, eh, Chukwemeka, Kaduna. Marry, I want to see your grand, I want to see my grandchild, please. But Nzeogu said, ah, Mama, please stop talking to me about marry. I have a mission to liberate Nigeria and liberate the blacks in South so Africa. Those people too, what believe in Awolowo? And he said they will go and free Awolowo from Calabar prison, release him and bring him to Lagos and say, Oh yeah, turn Nigeria to what we have turned Western region to wọ́n sí nígbà tán you know they took the thing from uh, Nzeogwu and his team within two days and Ironsi became military head of state abi mm. was fruit dragging about the release of Awolowo he was fruit dragging ìyẹn ni Yakubu Gawa fi ṣe first card talk top up ẹ̀ by releasing Awolowo from prison flying him to uh, Ikeja Murtala Mohammed drove the car tó gba Awolowo lọ sílé nǹkan tí ó yẹ kí ránṣí ti ṣe. now after ti àwọn northerners tí wọ́n threaten pé pé àwọn ń lọ. yes. àwọn Igbos àwọn not threatening next has has that been a time tí yorùbá táwa náà threaten pé we are no longer doing nigeria. you are ẹ̀yin yorùbá you are always standing by the law. we are law abiding. law process. due process. Eh, orúkọ tó wà wọn pé whenever you notice there was anything infraction of equity justice you are ready to go to court. ǹjẹ́ o mọ̀ pé eh, Ahmadu Bello as premier of northern region was accused of uh, embezzlement as premier because there was war, cold war between him and the then Sultan of Sokoto because ambition so uh, Ahmadu Bello was to become the Sultan of Sokoto. Yeah. That's why he took uh, Balewa go and be the prime minister. So they accused Amadu Bello of embezzlement, native authority funds. Do you know his a defense lawyer? grandfather of Otunba Deji Oshibogun. Yeah. Deji Oshibogun's grandfather, a lawyer, flew to Kaduna to defend Ahmadu Bello. Bello. That's your tendency, Yorubas, defender of the truth. <laughs> Kamurasi. Oh, ah, to bá ti gbẹ̀yìn, everyone tell us. See what they've done to you now without instigating any anti-feeling of anything please note me very well and gbogbo nǹkan tí mò ń sọ yìí látàárọ̀ ṣé mi ni mo wá kọ́ ni ìbí mi náà bá ni ìbí abá ni àti ìtara náà gbọ́n ni go and see what Adelabu suffered under Zik before the party ways. Adegoke Adelabu. yes that's why ah, mo ní paternal grandmother mi ni woman leader mm. under Adelabu. Adelabu now called Ibadan people, come, stop saying Zik. Peperempe, Zik. Start saying Peperempe, Ade. To show you pé wọ́n ti parted ways. Uh, original book, original copy of this book, published in 1952, Africa in Ebullition, The foreword was written by Dr. Namdi Azikwe. They put him as a guest at a, a Trans Motel guest house. Ẹ ti máa ń mention ìwé ìtìpẹ́ mi ò mọ̀ pé ìwé ìpẹ́ àṣìlérí rárá. Àwọn ah, this is the new edition when Adelabu will have been one hundred years old uh, so we, we republish the original African ebullition. Okay. Uh, <laughs> so you have my introduction in this book. I am the chairman founding chairman Adogo Kadelabu Foundation, grandson of the woman leader, Yale Kenya Jengwe. So the original yẹn náà lẹ́kàn ọ̀rá gbé síbí. Uh, content, uh, uh, you dare not. Uh, uh, so part anything. one is original. Mm. The, but I have a copy of the original one. No oh. one, yeah. It's in this house, so oh. original one. Published by uh, mm, Adegoke Adelabu himself, but now updated. so kí ni issues tó wà láàrin Adélabú àti Azikiwe. Eh, philosophy eh, kí ló máa ń pè ideological ideological ideological differences. ideological Zik wanted to be the first premier in Western Region. yeah mo ti gbọ́ kínní ẹ̀ rí being premier Western Region and you are Easterner ṣé Awólọ́wọ̀ lè lọ sí north pé òun fẹ́ di premier. you are asking because I uh, Zeke went to Methodist Butter School, Lagos. Uh-huh. Uh, lived in Lagos. who wá fẹ́ ṣe premier Western region. First premier. And you have been premier Eastern region. You vacated for àwọn tó ń pè ní minorities ní Eastern kí ló ń pè ra wọn sí náà South South. Mm. Doctor I will remember his name Doctor yẹn ò kì í ṣe Igbo ìjọ ni o he took over from Zik Zik now came to <laughs> Lagos and Ibadan wanted to be premier Amadu Bello Hausa Fula, uh, Fulani premier not. then parliamentary system mm. which they still operate in Britain Nigeria changed to presidential in 1979, yeah, right? Yeah. Parliamentary system is you must have majority in the house or in parliament. If you don't have, if a party does not have, then you go and look for parties that you can merge. No, magical. There's a technical word. They must form alliance so that you can have majority. And then coalition So you now form a government. So when it happened in Ibadan, there was no clear winner between Action Group of Awolowo and NCNC of Nnamdi Azikwe. So both Awolowo and Zik approached the leadership of Ibadan People's Party, IPP, founded and led by Olola Moyo Aboderin, the older brother of Chief Olu Aboderin what is my marking 50th uh, anniversary mm. right now Oluwaboderin founder of Punch which is 50, currently celebrating today is their gala night in Lagos <coughs> ọlọ́lá moyo Aboderin ama akinloye dt akinbiyi adewoke adelabu l adebelo with my grandmother as woman leader. Begging IPP and the leadership to please collate with them so that they can form majority. Awolowo came, Zik came, so the IPP now sat down and said, which of the two parties should we form a coalition uh, alliance with? Mm. Only God knows why they chose Action Group. So when the parliament resumed under British colonial supervision, oh, since IPP has joined them, they became majority. So they formed the government, with Awolowo becoming the first premier of Western region. Since then, Zik and the Igbos have been singing about what they call carpet crossing. Uh, uh, what uh, eh, Guinea kan kí náà ń pè kan báyìí kéèyàn dalẹ̀ that the Yorubas didn't prevented Zik from becoming premier. Ah, ah Zik, all the way from Enugu. You are talking of uh, Dale Nibo. So when he, did, he couldn't become premier premier here, Zik went back to Enugu and drove the doctor. What's his name now? Uh, eh, Dr. Okenikon, who was premier, and drove him out of office, office. and installed Michael Opara. Now, is it very close to what happened between Awolowo and uh, SL Akintola? Okay, let me go become prime minister. You become the premier. Yes. Take over work. Okay, go work. I'm coming back to take no, over. No, no, no, no. There was no agreement of take over work There was no written agreement of take over work I will come back o. No. Because Chief Samuel Ladoke Akintola, you know, he had maternal uh, affinity with the North, his grandmother. Yeah. Akintola spoke Hausa, Nupe, and Yoruba, apart from English. He told his leader, because that was what they were calling Awolowo. He was national president of Action Group. So his loyalists were calling him leader. Okay. Leader. That was what my boss, Chibolage, was calling Awolowo, leader they call him leader. Akintola said, leader, please, ẹni tó bá máa mú ọ̀bọ yóò ya dìdìrì ju ọ̀bọ lọ. Àwọn èèyàn tẹ́ wà nínú ọ̀tí yẹn, wọn ò gba ti yín o. Ẹ jókòó ẹ jẹ ẹ̀rọ jókòó yìí jẹ́ Western region o. Ẹ lè lọ campaign fún Prime Minister Nigeria kẹ́ win o. Awólọ́wọ̀ sẹ́nu o he has done his research yeah, eh, uh, eh, uh, principle he has found uh, progressives uh, so they went to election Awolowo was defeated prime minister Awolowo was defeated because by then Awolowo was leader of opposition yeah. so having lost the election huh, he want to return to náà ń pè ní ọ ò lè jẹ méjìlá bá àlàdé o. àti pé a wí fún yín kẹ́ tó lọ. a fún ọ lídà ẹ gbọ́ mọ̀ ni. ni and Akintola got to know that when Awolowo was going to vie for prime minister position the person he wanted in the western region was Anthony Enaworo and not him SLE. Akintola Moye. Ah, eh, Kini, is there anything secret in this world? So he kept it in his left hand. Well, so how comes SLE fi wá di premier? They follow uh, parliamentary system. Sure. Deputy leader ló máa di premier ló di premier ibi tí wàhálà ti dé nìyẹn it's like eh, ẹ jẹ́ kí n fún yín ní ordinary example kó ba lè yé wa ó dàbí kéèyàn wà ní pátí tí èrò ti pọ̀jù àga lọ ẹ̀gbọ́n ẹni bá fẹ́ dìde yóò sọ fẹ́ àfi kó jẹ́ tẹ́wọ̀ rẹ kó báyìí kan gbàgà yìí that's why when you go to some parties half uh, all is not yet full o you will see ladies putting their uh, handbag mm. uh, head, head, head tie so that ẹnba ẹ̀yàn wà bẹ́ẹ̀ jọ ẹ̀yàn wà bẹ́ẹ̀ but where it is strictly by invitation and everybody knows pé òun wà bẹ́ẹ̀ òun ní right ẹ̀ wá ń gbé yóò fa kí ni pé what are you telling me i'm invited there so by the time Awolowo was say, talking about uh, kí ni. Uh, ó mi pé ẹ̀yin náà gbàgbọ́ pé Akíntọ́lá ò dalẹ̀ Awolowo against the, the age-long popular belief. Mm. Mm -mm. currently currently my humble self I am on a mission of what you can call reconciliation, which the assassination of my boss, Chibolagi, caused, put a stop to. That Sunday, 23, 2001. A move by Bolagi to cement the factions, factions, the action group, uh, demo, NNDP NNSSC e for one united Yoruba front for which he got the support of the Akintolas the Awolowos the late Aláàfin Adéyẹmí the third because Aláàfin Adéyẹmí the third should be the most antagonistic person to any unification that will involve Awolowo family because it was Premier Obafemi Awolowo that sent his father Aláàfin Adéyẹmí the second on exile. exile. But the resolve bygone is let bygone be bygone for the interest of we the Yorubas. So this little me supported by eminent other people we are on that reconciliation let me give you an example i joined uh, not joined i was appointed into Odua investment company limited as the first public affairs manager and i assumed duty august 7, 1989. it was when i got to Odua that i knew ah but for the friction caused by the British and supported by Fulanis and Igbos Western region was galloping in front through the Western Nigeria Development Corporation that later became Investment Industrial Credit Corporation, IICC, and today Odua Investment Company Limited, made famous by that football team, WNDC Shooting Stars, IICC Shooting Stars. But today, 3SC shooting stars. How it became 3SC, I was part of it under supervision of Coach Onigbide during the regime of Kone Olurin, of which I was press secretary. So Western region was developing to the amazement of the British. So they called the governor of Northern region, Sir Kashim Ibrahim, premier Amadu Bello, Prime Minister Tafawa Bale, Abubakar Tafawa Balewa from Bauchi, and two other northern leaders, and told them, if you don't stop action group, government, Western region will leap out of the federation. Because of rates wọ́n fi ń ah. wọ́n fi ń lọ. Western region. Kí ni kan kí kan? first in Africa kíní kan kíní kan first in Africa kíní kan kíní kan twice Western region loaned the federal government salaries. twice. twice one two. Western region was paying the highest salaries of civil service. Western region introduced free education, free healthcare program, integrated agri and the British colonialists and their government said Action Group was the best organized political party in Africa and that Obafemi Awolowo could lead even Britain as prime minister. So shoot down Action Group and if you want to shoot down Action Group cause a rift division between Obafemi Awolowo and Ladoke Aketola, Akintola, which they did successfully. Successfully. We have a late senior in the journalism profession, may so continue to rest in peace, Alaji Kola Animashaun, chairman of Vanguard editorial board. Alaji Animashaun lived in Kaduna. Alaji Animashaun maintained a column every Sunday in the, in the Vanguard called Voice of Reason. He collated his column into two books. In one of the books, and I've been saying this, please, if anybody in the Vanguard newspaper group under our senior, Baba Sad Sam, Sam Amuka, or any member of Alhaji Kola Animashaun Egbaniwon can please just help us get a copy of the article he wrote published in one of the two volumes of his column because in the particular column Alhaji Animashan quoted the date that the northerners met in Kano uh, Kaduna Central Mosque to do the pebble throwing and they put the effigy of Awolowo down, effigy of Akintola down, and started reciting that fire and water don't meet. So, omi they night, still even went spiritual. Ah, night and day don't meet. One thousand times. One thousand times. And it happened. Alhaji late Alhaji Kolanima Shaun, wọ́n kò tẹ̀ sínú. Ah. Adehaji Kola Animashaun, our beloved late senior in journalism, citizen of Abeokuta, maintained a column every Sunday ní Sunday Vanguard. So, Onimoso, wọ́n wá wọ́n wá ṣe like I to do like journalists, wọ́n bá ń columnist máa ń You compile your columns into a book or a volume. Mm so in one of the books on ní article tí kọ́lọ́mù wọn tán kọ tán gbogbo ohun tí wọ́n sọ where is empirically stated the date venue time that the prayer was held in Kaduna Central Mosque and major central Mosque in the north including Sokoto efiji Awolowo efiji Akitala stoned because the Fulani it is people the so-called people now who say religion again okay, Eh, i reject it eh, kìnnì kan name Ah, eh, kìnnì kan ah you don't follow your culture you don't believe your culture the Fulani believe their culture talisman so so now the the uh, physical manifestation of spiritual uh, ten sọlẹ ẹkọ báwo ló ah it started with eh, kí náà pè eh, disunity uh, fear. ọ àbí àbí aspiration bàbá ó lọ́wọ́ láti lọ ló fi bẹ̀rẹ̀ àbó ti bẹ̀rẹ̀ before the aspiration láti lọ sí ah, prime minister. kò kò Awolowo had kí ló máa ń pè wọ́n loyal supporters Awolowo was a star among stars prime inter Paris all those who surrounded Awolowo government regional level or wherever he worked his party hey head s head s Professor Onobamiro education the blueprint for free education was written by uh, Awo Awo uh, Awo Koya Awo Koya Awo Koya Professor Awo Koya. so if we talk head s deep people Awolowo captain then you are start you start mentioning their name professor Olúwasanmi professor Aluko papa Alayande uh, uh, baba awẹyẹn uh, eh, chief Adigun uh, ah, Bọ́lá Ìgè uh, uh, ah, stars Akintola ah so the prayer and the stoning of the effigy People thought it was a child's play at the beginning when Awolowo phone he wrote it in his autobiography o oh, what I'm saying now Obafemi Awolowo wrote it in his autobiography he will come from Lagos when he was still leader for opposition and Akintola was premier Western Region Awolowo will return from Lagos Fridays early enough go home Okebola call at a time he didn't need to call Akintola na premier Akintola will have known pe ah leader ti dey o carry files to okay brother uh, he and uh, Awolowo they will go through uh -huh. so what is the government doing about EG uh, Kinnikon road oh your uh, leader we have uh, awarded the contract to which company yes sir Awolowo said one day he came from <laughs> Friday as usual for the briefing between him and the premier ah. then he noticed ah, what is happening Then he called the premier. SLA, Motide. No response. He called the uh, wife, our mama of blessed memory now. Mama Fadirira Akintola, Akintola. ní Awomo Law. The phone rang out. Ah. Driver, call me the driver, let's go. Because Awo uh, Okebola to Premier's Lodge, Yagoku now it is a federal uh, court mm. center abi court of appeal yeah driver show he said he got to the gate ah, of course great man ó ṣílẹ̀kùn náà ah pẹ Awolowo he said he got to the door he pressed the bell ah he pressed the bell again then he said he saw a movement between the curtains And come and nílé now then he said the Aktola's older daughter Mama Omodele Odujo of blessed memory just came to the door and just opened like this halfway he said he took notice pe Omodele Omodele that will have knelt down with both knees genuflecting Omodele èmi ni. E ẹ káàbọ̀ mo rí yín premier ńkọ́ wọn sì ń lè Awolowo said in lugba and said mọ́tò ẹ̀ ló wà ní car park yìí náà ó ló fún un ní signal bíi pé ṣé kílẹ̀ tún kílẹ̀ ń dúró mú kílẹ̀ fún ẹ máa lọ he returned to Okebola then made a call again to the house it was then Mama Fadera picked it Awolowo wrote all this in his book o oh. it's not my story o. Oh màmá ọmọdélé mo ti wá síbẹ̀ yẹn ìgbìlẹ̀ kan ìgbà tí mi ò rí pẹ́rẹ́ ni mo ṣe wà ó ní ìyá yẹn wá sọ pé ṣé òjò rọ̀ dé yín ni you know that in Yorùbá hmm. that is hmm. ṣé ẹ fẹ́ kí premier torí bòjò wá ni be step one tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn then according to Baba Awolowo in his book the coronation and presentation of staff of office to the incumbent Awujale kábíyèsí o ọba Sikiru Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá the second paramount ruler of Ijebu-Ode and Ijebu-Land mm. April second nineteen sixty April second nineteen sixty Akitola was premier presentation of staff of office in Ìjẹ̀bú Òde wọ́n wá gbé síìtì Awólọ́wọ̀ ó náà gbé síìtì àwọn sí bóyá bíi fourth row òun àtìyàwó òun kí ló dé o kí ló ṣẹlẹ̀ he was chatting with mama irú àrífín wo lélẹ̀ he took note of that too. Mm. Awolowo and his wife, Mama, left the coronation before the end of the program. He now said his driver of over fifty years, Baba yẹn kú bóyá kò pẹ́jù náà tó ti kú, was now telling him and Mama pé ah sir pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí àwọn yẹn náà ti ń sọ pé èèyàn ẹ wá wàdí fín kíní the driver now interjected pé ah sir pẹ̀lẹ́pẹ̀lẹ́ o driver premier that is premier akitola driver ṣàǹpọ̀ wọn máa close kan tó hmm. táwọn ọ̀gá wọn tó jà làwọn náà ti hmm. close tó rí i pé wọ́n sọ pé eh, ẹ tí ì rí nǹkan kan hmm. excuse pẹ̀lẹ́pẹ̀lẹ́ o so all are dead together Awolowo was preparing for the war between him and his former deputy SLA they were very close when Akitola was recalled from Lagos to come and be premier Òkèbọ́lá ni ó dé sí àti ìyàwó ẹ̀ màmá Fadéra Òkèbọ́lá house náà rather than go to Odò Ọ̀nà níbi ilé bàbá Awómọ̀ọ́lọ̀ the famous contractor because mama Mrs. Akintola was ní Awómọ̀ọ́lọ̀ Akintola chose to sleep and keep the night ní pẹ̀lú àwọn Awólọ́wọ̀ ní Òkè Bọ́lá so gbogbo ìran ṣíròpọ̀ gbogbo ẹ kálukú náà sí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyé jọ́sí àbí Yorùbá ní pé ẹ̀kọ́ òwe làwa rí kọ́ ńbẹ̀ èèyàn láti máa fura ní o ọmọ ojú ojú tó fi gbẹ́kọ̀ mẹ́sì ibi tó bá dé tó bá rí pọ́n wó ẹ níwòkuwò tẹ́bẹ̀ pé kàn ní kò yá ní ibi tó ti fẹ́ lo one hour tẹ́lẹ̀ tẹ́ má jò pé ten minutes kó o ti lọ kọ́ máa ní kí ló dé ìbáraẹ̀ wá kí onímọ̀kan ní ìyá ní inú tiẹ̀ ń run oní àrùn ṣú a ní tọ́lẹ̀tì àní ẹ jẹ́ mọ́ lọ ẹ̀yin náà dẹ̀ ti ṣe ráì sílẹ̀ dè fún ẹ̀yin ah, náà fún wọn fún nípa pánlá àti àní àwẹ̀ wà <laughs> àníyàn wà àwọn tó ń pè lọ́mọ ojú nìyẹn àwọn talẹ̀ ń bi pé abẹ́yìn náà jẹun èlé náà ń ta Mr. Takeaway àbí Mr. Big or Mrs. Big <laughs> so àwọn nǹkan tí ó fi sign hàn nìyẹn pé ah, wàhálà ti wà wàhálà ti dé then as prem as wife of the premier Mama Awólọ́wọ̀ ń gba àwọn stipend kan from Leventis group bó tẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀rẹ́ ni àwọn Leventis àti Pepsi pepsicola so ìgbà tí Akíntọ́lá àti màmá Fadéra ti wá take over yẹn màmá Fadéyìrá wá ń retí transfer of àwọn kìíní yẹn. síyàwó new premier. Ah. gbogbo àwọn ìyàwó premier ní gómìnà lálóhùn sí president first lady àwọn náà mọ kí náà ń pe kìíní kan táwọn ń jẹ. <laughs> mùkúntù. <laughs> ẹnìkan tí wàá lọ new gómìnà níjọ́ la máa ṣe election mi náà twenty twenty seven eh. wọ́n tó wà mẹ́rin twenty three prepare to let go for the wife of the incoming ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà ìyẹn náà tó kù. but ah mo bẹ́ẹ̀ wọ́n transfer wọn kìíní àbí wọ́n transfer. wọn tra wọ́n bá transfer kò ní di ìṣàtàyànyàn and without due respect to women I have daughters my mom ninety seven year old mama Okolọ́lá ìyá Rashidi wọ́n bẹ̀rù sisters colleagues who are women I bow down for you mo ṣe báyìí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe dá lẹ́mọ́ bí ah, spiritual power àwọn obìnrin yẹn pọ̀ hmm. ọkùnrin o ò ní mọ kankan ẹni tó pè ní closest friend ẹ ìyàwó ẹ máa wọ́n ẹ pé mo mi mi ìgbà tí mi ìgbà tí lágbájá tó o bá rò pé ìyàwó ẹ kàn hate ẹni tó ń ó fura ni o give her a chance test whatever she says àwọn ríran táwọn ọkùnrin òkè rí o ẹ kàn máa lọ gbúrúrú àwọn obìnrin yẹn wọ́n ní like dogs like lions spiritual power wọ́n máa ń rí nǹkan so àwa mọ̀ bákíntọ́lá premier bó ti fẹ́ sùn a akọ̀ ń sọ ní o ìyẹn náà ń pè ní conjecture bóyá ni ìyá ò sọ pé ǹlẹ́ o mr hmm. premier. tóbìnrin bá dẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ àbò fẹ́ kó yí ìran padà bó o jí làárọ̀ ẹ̀ oúnjẹ ọkọ̀ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ẹ bó fẹ́ sùn òun náà ló kọ́ mẹ́nu bá mo rí post kan two months ago alhaji kan popular imam ní Ìlọrin he was talking about this coming age. pilgrimage ọdún yìí pé òun á pe ìyàwó òun òun wá sọ fún un pé tó àdúrà ti gba o tó bá di lọ́la kẹ wá lọ fún wọn lówó ní bọ́ọ̀dù ẹ lọ mọ́ka ọdún yìí o ó nígbà táwọn jí ó wà ní orí mídíà ní social media ó nígbà táwọn jí níjọ́ kejì ó ní nǹkan tí aláàjà tó ń fẹ́ ìyàwó òun tó ń fẹ́ kó lọ hajj ó ní tó kọ́kọ́ bí òun ni pé ṣé ẹ gbàgbé fifteen thousand tẹ jẹ mí wọn náà orí <laughs> mo fifteen thousand sí owó hajj. ẹ ó ní mo ṣe júbà àwọn yẹn obìnrin ìbáyín o ẹni tí ò bá fi tóbi ṣe àánú ẹ ṣe mí wọn máa ní kọ́ lọ mú nọ́mbà one dìndìnrín ìwé fagunwa yẹn kíni kan ìdìdà rẹ hmm. because i'm a trustee of D.O. Fagunwa Foundation that's another great writer that saw tomorrow and he gave it to the women their power spirituality convention n tó tiẹ̀ fi mú Samson alágbára instead hmm. kó bi obìnrin yẹn pé ṣé ò sí nǹkan why are you why you asking for my source of power ó wá ní ẹ irin náà ni hmm. but to let people know conjecture náà conjecture. conjecture wọ́n nígbà táwọn tó fẹ́ mú Samson gbábìdì láàpẹ ó rí mú ní nbó láti lè mú wọ́n ló sọ wọn ẹ fọkàn balẹ̀ ẹ jókòó ẹ jẹun irun rẹ̀ yẹn ní ẹ fa wọ́n fa irun Samson alágbára hmm. alágbára dọ̀lẹ́ ó ṣe wàá mú pílà ẹ̀rọ agbára ti lọ hmm. ṣùgbọ́n Ọlọ́run ọba ẹ̀san tó mọ nǹkan yẹn ṣe irun wa bẹ̀ sí ní hù padà wọ́n níjọ́ tó fa pílà gbogbo hall yẹn wó pa gbogbo wọn ni but be careful. You have to be careful with women. Now, mo fẹ́ kẹ́ ẹ bá mi tún sọ nípa because mo really enjoy a conversation wa yìí gan àti pé àwọn nǹkan tí mi ò tiẹ̀ gbọ́ rí ẹ̀ ń sọ. tèmi náà gbọ́ <laughs> tí mo kà. tẹ̀yin náà kà mo fẹ́ kẹ́ bá mi sọ nípa ṣé ṣé bàbá Awólọ́wọ̀ try láti yọ Akíntọ́lá pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ wọ̀nyí. Ah, tí wọ́n pe meeting tí wọ́n pe meeting um, aláròyé group ó ṣe yorùbá conference kan i think that was two thousand and four it was held at lagos airport hotel i was invited tí wọ́n fẹ́ unite the broken yorùbá groups Akintola, awolowo demo eji um, um, adelabu when it was time for remarks my position paper was if only some powerful non-partisan tí wọn jẹ lábẹ́ anybody if only they had called Abáfẹ́mi Awolowo and Ládòkè Akíntọ́lá sit down both of you Western region does not belong to the two of you ṣebí wo Awólọ́wọ̀ ṣebí ilé eh, ọ̀dọ̀ grandmother ẹ̀ ló lọ ní ìjẹun nígbà tí bàbá ẹ̀ kú tí ọ̀npẹ̀ ẹ̀ lòun ò lè rán ẹ lọ sí school tó ń lọ ṣiṣẹ́ ní worksite torí pé tíṣà ibi tí grandmother tó mú ẹ lọ ní primary school ní Abẹ́òkúta ní ìmọ̀ tíṣà ní wẹ́ òun á gba gba màmá grandmother mú Ọbáfẹ́mi lọ sọ́dọ̀ tíṣà kò sówó ẹ dákun yóò mọ̀ gbé lọ́dọ̀ rẹ yóò mọ̀ fọṣọ yóò mọ̀ ṣe bí houseboy tíṣà dẹ̀ gba Ọbáfẹ́mi sí ọ̀dọ̀ ẹ̀ tíṣà wa ń pe rẹ́gísítà ní kíláàsì ńjọ́ kan àṣó ti yí orúkọ Sunday mawo Ọbáfẹ́mi kúrò ní Awólọ́wọ̀ o lè máa jẹ́ kíní kan pagan name ní ọ̀dọ̀ mi o tíṣà wa ń pe Ọbáfẹ́mi pẹ̀lú new name tó fún hmm. naturally Ọbáfẹ́mi ọmọ kékeré ọmọ ọlọ́mọ kò dáhùn just to show you the trait of Ọbáfẹ́mi ní kékeré hmm. tíṣà wa lọ bá pé are you deaf o gbọ́ pé mo ń pè ẹni Ọbáfẹ́mi wa wo tíṣà ṣé èmi ń pè my father's name is Awolowo teacher ń fún ní ìgbà get out of my class so ọmọ sọpọ lọ bá ìyá ìyá rẹ̀ ní tíṣà máa ti fún ó máa yí orúkọ mi padà mi ò dẹ̀ dáhùn gbà tó ń pè mí o ìyá wa lọ bẹ tíṣà tíṣà ní tẹ bá ti tẹ bá fẹ́ kí n tó gbà padà yóò máa jẹ́ orúkọ tuntun mi ò fẹ́ gbọ́ Awólọ́wọ̀ ní ọ̀dọ̀ mi. then ìwọ Ládòkè Akíntọ́lá ṣebí you fainted at a London bus stop ìgbà tó lọ ka lọ torí bàbá ìyàwó ẹ̀ sọ pé tíṣà ni ó fẹ́ fẹ́ ó sọ fún ọmọ ẹ̀ bẹ́ẹ̀ màmá fàdíra tíṣà tẹ́ fi lọ ka lọ láti fi hàn pé àà ẹ má rò wá pẹ̀yìn so both of you ẹ ẹ̀ wá láti ilé olówó náà bọ̀tẹ̀yìn lọ́lọ́ngbé fún ẹ̀yin aṣíwájú wa a fún yín ní ọjọ́ wọ́n dá ìgbà fún wọn sẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀ wá pè wá padà pé àti yanjú ẹ̀ o kórúkọ yẹn máa jẹ́ adéyanjú <laughs> a lè yín kó western union a ní rí sọ fún wọn bẹ́ẹ̀ hmm. that was my statement ní aláròye uh, summit on yorùbá twenty years ago ó ní gọ́vnà ogun state nígbà yẹn a gbọ́ pé ogun state under gbẹ̀ngà daniel ni aláròye fi ṣe expenses seminar yẹn wọ́n pe àwọn ọba wọ́n pe gómìnà wọ́n pe àwọn past governor Yorùbá leaders ó ní gọ́vnà Gbẹ́ngà Daniel sọ fún wọn pé ah committee tó máa kọ communicate meeting yìí will be chairman by Akọgunlékan Alábí èmi nìkan dẹ̀kọ́ àwa tá a ṣe èmi ni chairman the late uh, Afẹ́nifẹ́re secretary yẹn tó ní petals. àbúrò mi òní sẹ́kítírì. ok dákọ ẹ. ẹ mo fẹ́ try àti rántí ojú ojú kí mo tẹ̀ ni wọ́n jẹ́ wọ́n sìn. Hmm, Afẹ́nifẹ́re secretary publicity secretary, secretary yeah. uh -huh. uh, Prince Adeyeye uh, commissioner Malaolu mm. wata wà ní eh, committee ẹni yẹn lórí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni ó ní mo sì wà lórí ẹ̀dẹ̀ ní. if only tí àwọn kan ti gbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ jókòó wọ́n pe Ládòkè Akíntọ́lá jókòó ó yá ẹjọ́ máa jẹ oúnjẹ yẹn lójú wa ẹ máa jẹ kan reunite wọn kí ló dé tẹ́ jà kan bá wọn yanjú ẹ̀ ní tùbí ìnùbí bóyá. but Ládòkè Akíntọ́lá smart smart kan. Awólọ́wọ̀ smart. gbogbo effort láti yọ Akíntọ́lá kò ṣeé ṣe. Ah, àní wọ́n pè pàdé governor of Western Region bàbá Ṣadésọjí Adérẹ̀mí hmm. àtàwọn Yorùbá wọ́n jókòó kò ṣeé ṣe náà ni wọ́n ṣe wá resource okay pala what does the law say wọ́n wá pay advice lọ́wọ́ the late chief Rotimi Williams pé ẹnìkan ṣe tó lè yọ ní gọ́vùnà Akintalagba náà wá lọ sí vote before the eh, kí náà parliamentarians Western Region House of Assembly àwọn tán ní kan yọ wọ́n lé ní eighty àwọn tán wà against they were under thirty Ah, akíntọ́lá takú ni o kò lọ o ó ní òun ọgbà because by then òun ti sá lọ báwọn sàdánù àti bàlẹ́wà ẹgbà míì wọ́n máa fẹ́ sáwọn balẹ̀ ọ̀nì fọkànbalẹ̀ àwa la wà ní power ní federal náà ṣe ṣe <laughs> rule of emergency in the west whereas wọ́n para wọn ní tifland wọ́n para wọn ní òkìrìkà ẹ̀ dá sí western union wá wá ṣe emergency lẹ́lé wọn kó national assembly but ọlọ́run bẹ̀ níbi reconciliation tán tún ṣe fún wọn eh, kínní ló wà bẹ́ẹ̀ sí lókè àdó ilé eh, private petrol station ló wà ní site yẹn sìn ibẹ̀ ní palm club ṣe hàn pé igi ọ̀pẹ ni logo action group eh, palm club ibẹ̀ ni náà ti máa ń socialize because Ọbáfẹ́mi Awolowo, great PR man ah Awolowo, fantastic PR man helicopter ló fi máa ń campaign kiri ó ti kọ ag sáré ó máa ma fọ́n balloon pencil mo lọ tò fún pencil tó ń fọ́n gbà yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ my uncle of blessed memory Alhaji Abdulaziz Kọ́lápọ̀ Alabi was the manager Tesaco petrol station òkè àdó lẹ́gbẹ̀ẹ́ mm, after the boys high school next on the left ó ti di MRS nísìn tí mo lọ jókòó síbẹ̀ pé èmi fẹ́ lọ èmi náà fẹ́ lọ tò torí tí mm, ẹ̀kọ́ tàbí bá máa wá our land sí boys high school field but a ti fọ́n bàálù pẹ́ńsù so palm club ẹ̀gbẹ́ ilé Awólọ́wọ̀ ló wà lókè Bọ́là wọ́n ti máa ń ṣe gbogbo àná kọ́lá máa kọ academy a máa sọ ẹ̀yà máa relax wọ́n pe meeting yẹn síbẹ̀ wọ́n ní kí Ládòkè dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fún Ọbáfẹ́mi because Awólọ́wọ̀ fún ọdún kan ju Ládòkè lọ six March nineteen oh nine ọ̀sẹ̀ náà là ń ṣe múlò wọ́n ti pè mí Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ foundation wọ́n pè mí Moonlaw lágbára Ọlọ́run as a guest sí lecture àti award kìíní kan prize for this year tán tán fún Dr. Adesina fún ADF. ok eh, Dr. Akínwùmí eh, Adesina. Eh, àjọṣe ni lágbára Ọlọ́run so nọba ni. kí ló lókè dọ̀bálẹ̀. ó dọ̀. three times. yes ìgbà yẹn làwọn ọ̀nà Awólọ́wọ̀ wa fèsì pé eh, òun lọ́rọ̀ sọ́nsìn à ah! làwọn kan wá pé àtàwọn tó ń sọ̀pọ̀tì ẹ̀ tẹ́lẹ̀ pé ah, ah are you God kí ló kí ló wà kí ni o fọdún kan jù lọ you are a lawyer he is lawyer eh, òun tẹ̀ tún train as a teacher ìwọ kàn ṣe bí eh, auxiliary teacher ni auxiliary teacher the first salary in my life I hand as an auxiliary teacher lóko st john's anglican primary school akẹ́àjò lẹ́gbẹ̀ẹ́ arúlógún 1971 so i love teaching àwọn tíṣà yẹn iṣẹ́ tí wọ́n ṣe fún kálukú so wọ́n train ẹ̀ now baptist training school baptist teacher training school Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti post ẹ̀ lọ sí babsaka ìyá ẹ̀yẹn ládòkè lẹ́kọ̀ọ́ from there ló ti bẹ̀rẹ̀ union lónà bẹ̀rẹ̀ journalism so ẹjọ́ ń tọrọ lọ́hùn Baba action group kí ló kí ló ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀fọ́ lọ́hùn fún làwọn kan bá ní pé wo akíntọ́lá wo dìde lẹ̀ nítorí bá gbà láfun náà wá ń kọrin kan gbà yẹn ó béèrè orin wo. orin wo sá. ẹ̀yin tẹ́ ẹ pète pèrò tẹ́ ẹ pàdé làbú akíntọ́lá ò ṣe é pa. ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ bẹ̀rẹ̀. orin ní máa ń ṣáájú ọ̀tẹ̀ <laughs> bọ́n ṣe break nìyẹn bẹ́ẹ̀ ni àwọn British Fúlàní Ìgbò nọ́mbà wọn fẹ́ wọ́n fẹ́ lójú pé ẹ ní rẹ́pọ̀ mọ́ láéláé àjàtúkálẹ̀ ẹ̀jà pẹ̀lú àwọn èpè burúkú tó ń ránṣẹ́ níbi special jùmọ̀ mm. tó ń ṣe ní Sokoto mm. Kano Kaduna yẹn àti ní northern uh, towns or cities. So discipline ni Awólọ́wọ̀ ọba ó ti pọ̀ jù àwọn èèyàn wá wò pé kí ló dé tóró náà kọ sínú ìwé o pé nígbà tí òun pinnu òun ò tiẹ̀ wá rí ìhòòhò obìnrin wọn ìyàwó òun gan òun ò rí itan ẹ̀ mọ́ ó wà fi sọ fún Zik àti torí Zik fẹ́ràn obìnrin ah! wọ́n tó wá ṣe campaign gbà yẹn tó bá tún kọrin kọ́lé kọ́lé kọ́lé sórí àpáta ilé yanrìn àwọn ọmọ ẹgbẹ́ tí mọ tó ń fẹ́ ajá pé kò gbé kò gbẹ́rù wá ọmọ àwọn ẹrù sílẹ̀ gbogbo ẹrù tẹ̀dẹ̀ ń yẹn ní ìmọ̀ torí ah, ah, àwọn òbí èmi ká ní èmi ò lè bóbi sọ̀rọ̀ àyà yóò mọ̀ sí kì wọ́n ní ní mítì kan tó ń ṣe fún over nine hours àwọn zik wọ́n ṣe ní Federal Palace Hotel láti wo bọ́n ṣe lè reconcile kan gbàjọba lọ́wọ́ NPN àwọn tíìmù zik wọ́n dìde lọ́tọ̀ wọ́n mutí lẹ́ẹ̀mẹrin Ọbáfẹ́mi ò dìde lẹ́ẹ̀kan ṣo. wọ́n lè yọ ọmú tí. kò jẹun ta kò mú tí kò jẹ refreshment ni àwọn wa ń wò pé ah, ah Ọbáfẹ́mi you no go you no go stand up and wí wí bọ́lá ṣe dá nìyẹn torí sọ náà ó lóun ní Spartan discipline tó nǹkan máa ń wò pé níbo ló ti wá rí sówó àlára táwọn kan ṣe ń sá fún un pé ah, eléyìí kì í mutí kì í jobi kì í mu sìgá kì í ta pool kì í gbóbi àdèbèrè irin o. so wà lára àwọn characteristic Awólọ́wọ̀ but ìwọ̀n gbogbo níwọ̀n níwọ̀n níwọ̀n ká ní òun ti mọ̀ pé àwọn kan they have a right to their private lives they have a right wọ́n náà lọ ṣe conference kan ní outside Nigeria action group government of Western Region sponsored by the government of Western Region nígbà tí kálukú máa ṣe return owó kọ́ lè dá owó padà ẹnìkan mínísítà tó tẹ̀lé Awólọ́wọ̀ wọ́n ní táwọn máa kọ dinner two two dinners táwọn máa kọ breakfast two breakfast ah ó wá ní kán bọ̀ separate gbogbo tó bá ti kọ two two fún mínísítà yẹn lórí one one ni òun kan tó ń lead lọ one one ni wọ́n kọ lẹ́tà sí yẹn pé leader ní excess ní extra plate tẹ́ gbà tẹ́ ń sùn tẹ́ ń jí yẹn àwọn ọmọ tó wà ní yàrá yín tẹ́ ń gba second plate fún refund the money to the treasury kí á ní máa yẹn dáwọ́ padà mínísítà wọn ló ní Awólọ́wọ̀ sínú ni tó fi tó fi kú o ò jẹ o ò pẹja o ò jẹ ẹlẹ́ja ọlọ o ò péku o ò réku o ò jẹ kéléku ọlọ wọn ò bá jẹ tó o fẹ́ afẹ́ ayé fi àwálẹ̀ o. ti bówó lù ni. ẹ bó wa ni so wà lára àwọn nǹkan tí wọ́n ṣírò mọ́ Ọbáfẹ́mi. ẹ sọ̀tàn kan fún mi nígbà kan nípa event kan tí ẹ ti pàdé MKO Abiola ẹ wá mention orúkọ kan bẹ́ẹ̀ ní Ṣòróyè. bẹ́ẹ̀ni. now kí ni role Ṣòróyè lórí ọ̀rọ̀ Ah. akíntọ́lá. wo wo wo sóróyè kọ sóróyè. sóróyè. chief alhaji chief dauda sóróyè adégbénró wo kọ́kọ́rọ́ postal box adégbénró ni. eléyìí gan gan. this kọ́kọ́rọ́ postal box ya ds adégbénró general post office dùgbẹ̀ ta ló fún mi forty one years ago ìkan lára àwọn ọmọ ds adégbénró ọ̀rẹ́ mi. Uh, ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ló pé seventy Rasheed David is now a pastor Rasheed David Adegbenro sketch láti pàdé sketch publishing company limited ọ̀sẹ̀ tí mo resume bẹ́ẹ̀ ló náà resume from there a tún jọ lọ sí NTV so gbà tó wá gbaṣẹ́ nineteen eighty one as the pioneer public relations manager of manufacturing association of nigeria man nikeja awa send there off NUJ press center láti ṣe pati yẹn àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ Rasheed ibẹ̀ ni ó ti announce pé òun ti sọ fún family àwọn pé post office box bàbá Dáúdà Sóróyè Adégbénró ní Dùgbẹ̀ wọ́n gba òun láàyè òun fẹ́ ọ̀rẹ́ òun tó ń gbọ́kànlé pé ó máa tọ́jú ẹ̀ òun ilé kan Àlàbí gbangba ló fún mi kọ́kọ́rọ́ náà rèé forty one years after hmm. DS Adégbénró postal box. Mm. DS Adegbenro was a minister under Awolowo, minister under Ladoke Akintola. So when the wahala came, May 1962, into action group that they broke into factions, Adegbenro, àwọn yẹn tẹ̀lé Awolowo. So bàtà ni wọ́n ṣe meeting yẹn tán yọ Akintola, the government and uh, eh, the leadership executive of action group now nominated D Alhaji Chief DS Adegbenro as his replacement yeah. broadcast radio lórí orator orator tó máa bíìtì Akíntọ́lá kó tó kú kò sí so ló wá sọ pé ṣé ṣé ẹ rí Adékèyí wá tí wọ́n náà mú dípò wá ewé mú kọ rẹ̀ ṣòro yìí àtẹgbẹ́rọ sórí ojú ló fi rí ìtìrí oníbà. ṣé bàbá ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. ah akitara with all due respect ohun wọn wà effeminate kò kẹ̀ àmọ́ tó bá ní ògúlù tí ọ̀rọ̀ hmm. ó ń bẹ lẹ́nu wọn Awolowo now said in his writings that SLA SLA ni Awolowo ń pè hmm. eh, eh, Akitola ń pè bàbá Awolowo ni leader but àwọn ìyàwó wọn máa ń pè ara wọn pẹ̀lú first born wọn Mama Akitola ń pè Mama Awolowo HID ní Mama Ṣẹ́gun chief eh, Mrs Awolowo ń pè màmá Fadira ni Mama Dele. Yeah. Awolowo said, if you give SL a, a topic for public discussion, you will likely give him a round of applause, standing ovation after delivering his paper. But if conversely, the person tó yẹ kó challenge the topic akitọ́láwò wá, wọ́n rí and you now tell SLA so you have to attack your topic to talk about <laughs> Awolowo ní SLA àti wọn excel ju topic tó tán pàtẹ fún un. tó bá ní topic ara tiẹ̀ tó kọ. tán fún ní hmm. tó yẹ kí opponent yẹ wá ṣe hmm. tán rẹ opponent tán wá bẹ akíntola pé ṣé wàá kúkú attack rẹ. wọ́n á tún fún látẹ̀wọ́. yóò tún gba standing níbi tó wà gifted hmm. gifted gifted onímọ̀sọ̀lẹ́kan western region was led by a pack of uh, geniuses of which Awolowo was captain àwọn tó ń kó ti àwọn tó ń lead western region wọ́n yẹn gifted skilled educated committed kí àṣàṣì òkú òkú yẹn kó tó bẹ́ sàárín àwọn méjèèjì <laughs> ah Akíntọ́lá gifted orator speech tó fẹ́ fi ṣe campaign 1965 election western region ó ní wọ́n lẹ́nìkan lọ yọ ní rédíò nàìjíríà tó gbébọn sórí anansa tó yọ tape yẹn tó wá mú ètò òun ti record so àwọn eh, Akíntọ́lá àti gbogbo àwọn eh, lídà demo wọ́n ti tẹ́tílẹ̀ láti gbọ́ kíní ẹ̀ lórí rédíò àgbà kan ń gbọ́ tí ọkùnrin tán rádíkà yẹn tó ń sọ òyìnbó Akíntọ́lá go away you are renegade ẹ ta ní sọ̀rọ̀ báwọn ọlọ́pàá ṣe dé station nìyẹn kan tó débẹ̀ ẹni tó ń ṣe broadcast yẹn ó ti lọ somebody was arrested and tried under justice late justice Kayode Esho yeah. but Kayode Esho of blessed memory wọ́n release ẹni tán mú A suspect kí ló dé receptionist radio station sọ pé ẹni tó wọlé tó gòkè lọ sí studio was masked masked ṣùgbọ́n gbà tí ó ti ṣe tó fẹ́ ṣe lókè tó ń bọ̀ ẹni tó wá kọjá níwájú òun was bearded and fully aired. òun ni justice ẹ̀ṣọ́ fi nìkan release uh, accused suspect nítorí kíni kan within two hours a bad man cannot have grown mm. beard and large hair àwọn tó bá mọ ọdí ọ̀rọ̀ wọn yóò ti yan the mystery gunman mm. ó níwèé tí bàbá ẹ̀ṣọ́ ṣe lórí ìpínlẹ̀. the mystery gunman. Uh, the mystery gunman dèmí yìí wàá mọ mísírì gọmọ yẹn <laughs> ọmọ èké ni mí. so wọ́n install Soroye. oh yes but wọ́n wá install ẹ̀ Akintola went to court remember Akintola was a lawyer but the high court they follow the constitution parliamentary system remember Nigeria was under uh, Britain uh, pé yes the party has right to choose who is going to and also since you have been expelled by the party and you are from your own eh, Akintola ah, court of appeal court of appeal wọ́n uphold the judgment. yẹn kò tí ì sí supreme court ní nàìjíríà yẹn because we were only independent Nigeria was not yet a republic. Yes. So final uh, sealing law suit here in Nigeria was the Privy Council in London. <laughs> Akíntola tún lọ Privy Council. Wọ́n tún dá Adégbénró láre. But yeah, Adégbénró has been correctly installed. Ó wá kù bí tí wọ́n ti fẹ́ ṣe swearing in torí wọ́n ti ti ọ́fíìsì gọ́vùnà premier office wọ́n ti pa. Daily Times of Nigeria under the editorship of the late Alhaji Ishmael Babatunde Joseph who later became the chairman. For the first time in, in the world, national newspaper came out with a Yoruba headline, front page, Akintola Taku. lori ọ̀rọ̀ Adébóyè náà ni. nàìjíríà tèmi bá ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí ó ń jọ ti <laughs> nàìjíríà western region nineteen sixty two sixty three sixty four sixty five and the big blow of January fifteen nineteen sixty six pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣòṣèlú nísìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín tẹ́ bá lọ ṣe personal ambition tẹ́ jẹ́ kó borí eh, community ambition yẹn àwa the people àánú yín ṣe mí o. so báwo ni Akíntọ́lá ṣe retain seat ẹ. ẹ ò náà nù ọlọ́pàá ní kòkì wẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n bá ti fura pé o ò ṣe tàwọn wọ́n wá já pákó sí ẹ̀yìnkùlé ẹ̀ àbí kán gbé ẹran wá àti iṣu ọlọ́pàá kan dé ní native police local government police ẹ lẹ́ tàbí bàbá ilé ìyá àbí ìyá ilé ìdá wọn ni àwárí o sọ pé kí ló dé ọlọ́pàá ẹ wọ́n ṣílẹ̀kùn a fẹ́ wo ẹ̀ǹkúlé yín kò sí pé kí ló dé o nígbà tẹ́ ẹ̀ ṣe nǹkan bí lẹ́bàá ṣílẹ̀kùn nígbà tí wọ́n bá máa dé ẹ̀ǹkúlé ẹ̀ wọ́n ti kó ẹrù òfin sẹ́yìn ẹ̀ǹkúlé overnight kóòtù ni kó tó di ọ̀sánjọ́ yẹn ẹ̀wọ̀n wọ́n máa sọ fún ẹ pé ṣé o fẹ́ lo ẹ̀wọ̀n àbó o fẹ́ jẹ́ ẹgbẹ́ wa ẹni tó bá tọ̀ ṣòkòtò tó ní yé máa ṣẹgbẹ́ dẹ́mọ́ máa ṣe ah. bọ̀ tó bá takú lórí principle pé no dẹ́mọ̀kẹ̀ Akíntọ́lá no way ah yóò lẹ̀wọ̀n àbí kó jẹ fine so it was dictatorial wẹ́ẹ̀tì ẹ̀ bá bẹ̀rẹ̀ wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n máa ń sun èèyàn ní àárọ̀ alẹ́ anytime wàhálà yẹn làwọn mílítì ṣe ṣe kú hmm, láti gbàjọba. now um, before kí n tó wrap up sir wọ́n máa ń sọ wípé. Fani Káyọ̀dé ló give out akintola, kí wọn bá má rí Akíntọ́lá pa. ẹ ṣe rí ọ̀rọ̀ Chief Remi, Fani Káyọ̀dé ṣe rí Fani tó tó iPhone mọ́ Káyọ̀dé yẹn hmm. mother side yẹn ni Fani Mokun ó wá hyphenate ló wá sọ Fani Káyọ̀dé. Káyọ̀dé. wọ́n náà sọ pé Ilé-Ifẹ̀ làwọn ti wá but brilliant lawyer grandfather wọn lawyer bàbá wọn lawyer àwọn fúnra wọn lawyer Queen's Counsel so action gbogbo wọn radical radical ó wà lọ darapọ̀ mọ́ Akíntọ́lá ńgbà tí wọ́n pín sí méjì so láti lè gba majority eh, Fani Káyọ̀dé àtàwọn ẹgbẹ́ NCNC tó ń kó kiri tẹ́lẹ̀ Akintola Lákàn fi ṣe deputy ni kò sí deputy premier tẹ́lẹ̀ o Fani Káyọ̀dé was the first deputy premier Western Region Radical wọ́n ní wọ́n máa ń mu nǹkan míì yàtọ̀ sí sìgá wọ́n ní ní omi ọmọ kítẹ̀ lọ́jọ́ orí mi ní 1962 I was just twelve years old so òun ló mú coinage fani power àti torógbèbó mall mall m-a-u-l mall àwọn tó máa ẹranko tó máa ń mall ní bíi àgùntàn ewúrẹ́ màálù dọ́ńkì wọ́n ti jẹ grass tipẹ́tipẹ́ wọ́n á máa sì máa jẹnu hours so ìgbà tí àwọn commercial buses Èkó nígbà yẹn tí máa ń kó forty four standing fifty five sitting tí wọ́n máa páàkì passenger bíi sardine náà wá ń pe àwọn buses yẹn ní mall ẹ̀ from maul mall Fani-Káyọ̀dé ló sọ pé ẹni tí ò bá ti ṣe tiwa á mall ẹ̀ á mall ẹ̀ ibi tí móòlù ẹ̀ ti jáde nìyẹn so radical ni móòlù ẹ̀ ṣùgbọ́n gbà táwọn captain Igbo captain yẹn tó lead Ìbàdàn Western Region section of the first military coup Igbo ni captain Wuse or something captain Wuse ilé deputy premier náà kọ́kọ́ lọ so they seized Fani Kayode in his pyjamas lóru kó lead àwọn lọ sílé Premier's Lodge so that táwọn bá ní kó pe Akíntọ́lá Akíntọ́lá gbọ́ voice deputy ẹ̀ a lè ṣí window àbí kó jáde ṣùgbọ́n ṣe gbé Fani Kayode lọ ni ìyàwó Fani Kayode ti fóònù ìyàwó Akíntọ́lá pé soldiers have abducted my husband kan lè gbèkíáfò torí Akínọlá ti ń suspect pé wọ́n fẹ́ ṣe kú ìyẹn ló ṣe lọ sí Kaduna ni Friday January fourteen nineteen sixty six láti lè lọ wọ́ọ̀nù Amadu Bello but Amadu Bello mọ́kà ló ti máa ń kí Jumat. every Friday. every Friday ṣùgbọ́n gbà tó fi dé Kaduna wọ́n ní à eh, premier ó lọ kí Jumat ní Saudi. Ah ní ìní ọ̀bà mi ní ìní òde bá mi torí ọ̀rọ̀ tí mo wá ó le ó wá dúró lọ sí ó lọ dúró dè ní airport so amadu Bello land akíntola ni pé n tí mo máa ṣe wá mo máa ní military intelligence lọ́wọ́ wọ́n máa ṣe kú Ahmadu Bello ni máa lọ ìyẹn ló wá láti Ìbàdàn kò séwu a ti gbọ́n pa ẹ̀ wọ́n á gbà lọ́gàá because the the federal government Balewa hmm. Amadu Ali yẹn eh, ah, Amadu Bello wọ́n ti gbọ́ wọ́n ti ń prepare nítawọn náà máa ṣe fáwọn the so called radicals opposition leaders Taiwo Lannis Wọlé Ṣóyínká Bọ́lá Ìgè wọ́n ti kó sójà wọn sí government college Apata Ganga I went to African Church Grammar School Apata Ganga tó ṣe àbọ́dà pẹ̀lú GCI a rí àwọn kan tó ń dàbí àwọn fúlàní tó ń ma ah, àṣàwọn náà ti prepare òun na àwọn ìrọ̀ eh, nzegun fair jura hmm. wọ́n ṣe sáré ṣe tiwọn ní Saturday January fifteen so fanikade ló lọ pé ọ̀gá ẹ̀ ló premier premier ó ní akíntola gbé double rifle ó gbé jáde ni ó dàbọ̀ bò wọ́n ni but military wọ́n dẹ̀ ti kó sójà dání that's why they mow him down. ní this year's Samuel Ladoke Akitola remembrance lecture èmi náà fi ṣe chairman èmi náà fi ṣe father of the day and chairman lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ family bàbá Samuel Ládòkè Akíntọ́lá o ẹ kú àpọ́nlé mi o particularly ìyá wa Dr. Abímbọ́lá Akíntọ́lá former minister of finance àwọn ni owó second daughter Chief akintola eighty three years old eighty three so n bi lecture yẹn. àwọn amọ́délé yẹn àwọn ti pọ̀ sí pẹ̀sán. àwọn ti kú àwọn Dr. Abímbọ́lá Akíntọ́lá ló tẹ̀lé mọ́délé so mo wá ní kí ẹnìkan tó ń pè ní Mr. Sọjí Ọbalékè tí mo mú lọ sí iléeṣẹ́ Oòduà he was one of my assistants òun náà wọn ló ti rìtáyà kúrò ní Oòduà báyìí mo wá ní kókó jọ kó wá síbi lecture yẹn and he came torí èkó ló sọ pé òun gbé sìn he came o ṣe o Sọjí tó wá o mo wá pè jáde ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ pé ẹ jọ gbogbo hall ẹ wo Sọjí Ọbaléke yìí o Sọjí Ọbaléke is a son of Papa Rufus Ọbaléke who retired as a permanent secretary ní civil service Ọ̀yọ́ state the late Papa Aro Ọbaléke was private secretary of Premier Samuel Ladoke Akintola wọ́n jọ lọ Kaduna níjọ́ Friday yẹn ni private secretary premier Angeloni. jọ lọ nì. ọ̀rọ̀ pọ̀ mẹ́ o hmm. ṣùgbọ́n inú mi dùn pé fún wa ní àǹfààní ètò yìí o gbogbo tó yẹ Yorùbá tó bá jẹ́ jẹ̀níù ọmọkọ àtọmọlúàbí ẹ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ àná tẹ́ ẹ bá gbàgbé wọ́n ní ààlè rẹ ní bá ṣeré o oníkálukú ló ní tiẹ̀ o ọlọ́dẹ nìkan àgbọ̀dọ̀ dájọ́ ẹnikẹ́ni o tẹ́ ẹ̀ bá gbàgbé pé ẹ akíntọ́lá ṣe báyìí ẹ Awólọ́wọ̀ ṣe báyìí ẹ Bọ́lá Ìgè ṣe báyìí Adélabú ṣe báyìí à ọlọ́mọ ìkan máa da Yorùbá ní kí ni tó máa ń da màálù yẹn kí ló máa ń pè ọlọ́mọ ìkan máa dà wá pẹ̀lú sọ̀ǹda forget the past ọlọ́run kan sọ. So, forget and forgive so if you have forgiven don't refer to the past again let us start on a new slate for the advancement of Yoruba nation ẹ wo bí tá a bá ti wà nísì ká ní wọn sọ kó ṣètánì sáàrin Ọbáfẹ́mi àti Ládòkè western region first in Africa first in Guinea first first first first aláwọn ah, ah. British sọ pé action group the best organized political party in Africa and the Western Nigeria government led by Obafemi Awolowo and later uh, Ladoke Akintola high flyer high flyer look at ní free education Awolowo at Akintola yẹn wọ́n rí i pé gbogbo ọmọ kọ́ ló ṣe máa ní intelligence sùkúù so tí agbára àti ọpọlọ rẹ ò bá lọ sí grammar and high school you go to modern school you spend three years from there you can now go to vocational institutions such as cooperative college elele school of survey Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin school of agric Àkúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ẹni military government Ọbásanjọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ gbogbo ẹ̀ ló fi tipá tí kúkú gbà dé ní àmọ́ díẹ̀ why don't you establish your own or pay compensation to Western region or people of Western state you, force, you forcibly took over WNTV, WNBS, the first television in Africa, cooperative college School of Survey, Oyo. Many institutions founded by Obafemi Awolowo, sustained by Ladoke Akintola. Uh, there is there is this uh, Coca Commission of Inquiry. Mm. Wọ́n lóun ní first Commission of Inquiry. Ipe hmm. ara iṣẹ́ tí wọ́n ṣe hmm. ni pé the Cocoa House building. Ipe hmm. àwọn Awolowo pé wọ́n fẹ́ sọ the private uh, private property hmm. tó fẹ́ pín láàrin ara wọn hmm. which was Akíntọ́lá ló ṣe kí ló ń pè kí ni òun ló pariwo síta whistleblower. Ah. oh god tí ìjà bá ti dé onídòwe ànígbà tí wọ́n ti lè kọ ẹ̀yìn Ọbáfẹ́mi Awolowo. sí ti ọba Ládòkè Akíntọ́lá ni wọ́n ti jẹ́ kí aláǹgbá wọ àárín Yorùbá and our progress yes gbàgbà tí wọ́n ní wọ́n yọ Akíntola premier làwọn supporter tí ẹ náà wá ní pé ah, ìjà ti dé o bàbá ogun dé nìyẹn ẹ já bẹ̀rẹ̀ wọ́ọ̀ nọ́mbà bẹ̀rẹ̀ wọ́ọ̀ ẹ tú gbogbo ṣẹ́ Awólọ́wọ̀ ẹ tú wò when he was premier from leader of government 1952 to December 1959 ibi tí Coca Commission of Inquiry ti dìde nìyẹn wọn jẹ́ káwó lọ́wọ́ rí access file ó dẹ̀ ń sọ fún wọn pé gbogbo ń tẹ́ ẹ̀sùn fẹ́ fi kàn wọ́n yìí ó wà nínú àwọn files ohun ò débẹ̀ ẹ̀ jẹ́ wọ́n ní ta ló ń bẹ̀ sọ file defend yourself man <laughs> ibẹ̀ ni wọ́n ti ṣíwèé kan Cocoa House Premier Samuel Ladoke Akintola ló ṣí Cocoa House July thirty nineteen sixty five ìgbà táwa dé Oòduà ni mo sọ lẹ́ẹ̀kan yẹn Okutumoji, the pioneer public affairs manager. Almost fifteen years after Timothy Debe, ti débẹ̀ ná gbé lagba ní bọ́ọ̀dù odò àgbà ẹnìkan Dr. Adébáyọ̀ Jimoh he came from John Holt Omo, Òṣogbo ni state Ọ̀ṣun state odò ṣe GMD Oduari. so Dr. Jimoh became the first GMD from Ọ̀ṣun state òun ló gbà tó join wa òun ló wá àjọ ń sọ̀rọ̀ torí ọ̀rọ̀ èmi àti Adébáyò Jimoh ó yẹra wa mi mọ̀ bó ṣe jẹ́ àdẹ̀ríra wa rí ọ̀ǹtì tó wá bẹ̀rẹ̀ sẹ́ ní Oòduà so ní two thousand and six so ni a fi dá Yorùbá Center of Excellence sílẹ̀ ní Oòduà three floors Cocoa House gbogbo ẹni tó bá jẹ́ eh, ọmọ Yorùbá tó bá ṣe the first positive thing mi ti mo ti kúrò ní Oòduà sin two thousand and six eighteen years ago mi mọ mi mọ tán ṣe ń bẹ̀ mọ́ but nígbà yẹn orúkọ ẹ máa wà nínú hall yẹn hall of fame mama Ṣólánkẹ́ wà ń bẹ̀ because only the first lady senior advocate of Nigeria Wọlé Ṣóyínká Adékòkè Adélábù leader for opposition and the best student of his time in Africa níbi tí Adélabú mọ̀wé dé so Cocoa House àwọn tí wọ́n sọ pé wọ́n ní ní economic financial arm of Action Group tó ń pè ní Nigeria Investment Promotion Council NIPC àwọn directors tó wà listed àwọn ni papa gbàdámọ́sí ẹ̀sọ́ gbàdámọ́sí of Ìkòròdú gbàdámọ́sí lórí Awólọ́wọ̀ last alive láti Ìkòròdú ó lọ wo ọ̀rẹ́ tó rán close gan bàbá wa bàbá gérun Awólọ́wọ̀ join eh, bàbá gbàdámọ́sí padà sí Ìkòròdú náà sọ pé Awólọ́wọ̀ kúnjọ́ kejì so ọ̀rẹ́ ni wọ́n so ẹ̀sọ́ gbàdámọ́sí afrẹ ìrèwánẹ̀ àwọn márùn-ún ni ó wà ní board báwọn náà ṣe director my late uncle high chief Samuel láìwọlá dòṣàrọ because there was SLA akitola there was SLB ọ̀gá tiwa ní sketch ńgbà yẹn chief Simeon Labanji Bolaji and there was SLD my uncle Samuel Laiwola Dosharo Papa Dosharo was chairman but ìgbà tí gbọ́ alẹ́ àti bẹ́ẹ̀ pam akitara náà tẹ̀lé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní two a cocoa house Nigeria investment promotion tí wọ́n ṣe ń tu wò nìyẹn náà fi rí i pé àṣẹ kan fi àwọn dàrẹ́tọ̀ ìbojú ni ẹ̀yin yìí lẹ ní owó lẹ fẹ́ nílé onílé gogoro the first tallest building in West Africa it should have been the first tallest building in Africa but there was a taller building in Cairo, Egypt by one floor twenty-six floor Cocoa House twenty-five floors bọ́n ṣe gbà nìyẹn o Western Nigeria government under Premier Akintola hmm, took Cocoa House back náà ṣe kọ́kọ́ ń pè ní ilé àwọn àgbẹ̀ torí kókó anis náà fi kọ́ ṣùgbọ́n nígbà tíjà ti dé tó ń dòwe àwọn Akíntọ́lá àti pátì wọn wọ́n yà jẹ́ kí aráyé gbọ́ pé àwọn mẹ́rin náà fẹ́ ní ilé yìí o tí ò bá jẹ́ àdáni tọ́ni bá rẹ̀ gbàdàmọ́sí rèwánẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bọ̀ wọ́n rí ìwé wọ́n rí tí wọ́n kọrúkọ Awólọ́wọ̀ sí. kò sórúkọ Awólọ́wọ̀ ń bẹ. pé wọ́n èrè ọkọ rẹ̀ wọ́n èrè o. ẹ̀ńtẹ́ ìrorúkọ ẹ̀ tí a fẹ́ sọ pé òun àbẹ̀yìn lọ́yà senior advocate of Nigeria ṣùgbọ́n abala àbábọ̀ pàápàá jùlọ àǹfààní ètò yìí tí mo fẹ́ kí àwọn Yorùbá jẹ̀ní ọmọlúwàbí mo sọ ẹ gbàgbé Akíntọ́lá ni wọ́n Awólọ́wọ̀ ni wọ́n àwọn Adélabúnú àwọn Akínlóyè no in the interest of Odùduwà and God kò sẹ́ni tí ò ní tiẹ̀ náà la but the greater that was the mission Chibolage was on before they assassinated him in his home Bodija Sunday December twenty-three two thousand and one my late boss mentor e supports uh, Yoruba nation. Àní before January one nineteen fourteen there was nothing called Nigeria. Kí á lo tún bí mi pé Nigeria. So báwo la actualization of the Yoruba nation? Kí ni the right way láti talk? òun náà ni kíkálukú gbé eh, ọmú ìyá rẹ̀ kó máa mú as was done before the January fifteen nineteen sixty six coup and Iran's so-called decree of unification ṣé tí àwọn àwọn Biafrans náà ṣe wà lórí agitation tí wọ́n. èmi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀yà mi o èmi ọmọ kankan o. ṣé àwọn haúsá ò ní takú. àní èmi ọmọ gbogbo ìbéèrè sí tó ń bí mi o ní ìníyàwó <laughs> ní ìlọ́lá ní kí kálukú náà ṣe tiẹ̀ wo without being modest because gbogbo ohun tí èmi bá sọ must be backed with empirical facts when the self-styled military president of Nigeria retired uh, General Babangida when he escaped by the skin of his teeth the Major Gideon Okakmetiku of April twenty-two, nineteen ninety the targeted Odua Investment Company Limited kó o máa wo toro ní nǹkan táwọn ọkà toro dùn gan tó máa ń bóòsì tẹ́lẹ̀ ìyẹn Babangida kò sí kù tó ṣẹlẹ̀ Nàìjíríà tó mọ̀ ń pa ẹ̀ even January fifteen ninety six ó wá dùn pé ẹ́ àwọn ọkà àti àwọn forty two officers wọ́n ṣe kù ní under nọ́ọ̀sì òun kò dẹ̀ lu ọlọ́run ló yọ o torí ẹni tó ní kó lọ finish ẹ̀ ní Jordan Barracks ó lóun kàn ń wò ní ìgbà tó eh, bẹ̀yẹn Babangida ń sá lọ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ so out of the embarrassment if it is the word embarrassment out of the ah ó wá ní gbogbo nǹkan tó máa ń jẹ́ káwọn military officers máa meet civilians banished such as eh, New Nigeria Development Corporation NNDC Odua Investment Company Limited torí wọ́n ní eh, Òkè Ògùn ní ọ́fíìsì ní division wọn ọkà wà láti bẹ̀rẹ̀ ó dẹ̀ ń wá sẹ́kù wá síbàdàn wọ́n ṣe meeting wọ́n plan kù so Babangida decree wọ́n pa n tó ń jẹ́ Odua Investment NNDC kan parẹ́ àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sẹ̀ kejì tó ṣe broadcast yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bí wọ́n ti yan board of trustees headed by the late kọ́ńtòjọba ni o Prince Ọládélé Ọláṣèrè ìgbà was I think it was MD First Bank àtàwọn trustee wọn wọ́n ti pín Oòduà iléeṣẹ́ Oòduà wọ́n ti pín wọ́n ní kàn tà á mo wá pé colleague wa ní Kaduna pé how far have you gone with the wọ́n ní àwọn we don't go by public announcement or newspaper report the, the secretary to federal military government is yet to write them formally. mo ní wọ́n ti bẹ̀rẹ̀ ṣẹ́ ń bí oní that is you yorùbá ah alẹ́jọ́ yẹn ni mo dé ilé MKO ó di ọ̀run re ó dojú àlàbà yìí níkẹjà mo dé ilé wọn ní eh, bíi five nírọ̀lẹ́ wọ́n yọjú sí mi ní nǹkan bíi twelve minutes after two a.m. Hmm. torí ìyẹn ń ṣe tẹ́mi ká wá sọ dé mi gbogbo fámìlì Abíọ́lá mọ ẹni tó ń pè ní akọgun Lékan Àlàbí àti MKO wọn ni Lékan ti mọ fúrẹ́ǹ fún mi Ìbàdàn excuse me igi mú jìnnà sórí mhm. ọ̀rẹ́kẹ̀ anyway wọn wá ní pé Lékan sí òsì okílódé mo ní ah, ọ̀rọ̀ Yorùbá ni mo bá wá o mo bá gbé fáìlì jáde broadcast eh, Babangida ẹgbà profaili Oòduà ẹgbà ọ̀rẹ́ yín ó ti dissolve Oòduà àti NNDC but àwọn NNDC in Kaduna they have not lifted a finger wọ́n ti pín Oòduà eh? ah ọ̀run rere o MKO before four thirty a.m. he reversed Babangida's decision that is why Oòduà is still in existence. Abiola. yes. Ofone. at my instance that is why another great Nigerian orúkọ wọn jẹ́ Prince Adelusi Adeluyi àwọn náà ni guinea chemist kan wáyé Julie Pharmacy the first privately recognized uh, registered business on Nigeria Stock Exchange. mo kí yín sà àwọn náà wá di chairman Odua years later náà wá ń béèrè pé ǹjẹ́ wọ́n bí management Odua pé do you have a record of the establishment of Odua Investment Company Limited wọ́n wojú ara wọn ni wọ́n wá direct wọn pé get in touch with Akọgunlékan Alábí wọ́n ṣáà get in touch consultant tí wọ́n gbé fún ní Odua kò kò kò pè mí kò bá mi ó wá lọ kó àwọn pépà tí mo kọ magazines Odua News ó wá lọ rehash stories wa ní Prince Adelusi wọ́n send ẹ̀ sí wọn as eh, kí ló máa pè um, format first ìwé pé kọ́ńkà wọ́n approve bàbá yẹn wá ní no gbogbo nǹkan tó wà níbí I've read them before Lekan used to send me copies bọ́n ṣe wá bá mi ni odò àgbà iná ṣe wàá pè mí àti ẹni tó ń ná yàn consultant anyway the book came out eventually the history of Odua Investment Company Limited story tí mo sọ ń sìn pa pé mo lọ pe Abiola yẹn mm-hmm. is there is in that book èyí wá ní pé kan kan destroy kan dissolve Odua Investment Company Limited NNDC Kaduna yín ẹ tọ́ọ̀ṣẹ̀ But for God, MKO, I'm um, little me. Màá send ẹni copy WhatsApp copy nǹkan tí Nigerian Tribune kọ. Nígbà tí wọ́n gbọ́ pé ẹ́ eh, olóyè Lékan Àlàbí. You saved Odua from the jaws of panicking Babangida 1990. Ẹ ṣé gan ni sá mi ò tí ì túnṣe tán ah, eh, ah, for for now oh, okay. i take break okay. i tún padà wá okay. a lot of things ló wà láti a ṣe session kan lọ mm-hmm. second session rẹ̀ mm-hmm. third session tún ṣì ń bọ̀ a máa tún mọ́jọ́ àtúwọ̀ mm. àwọn areas àwọn areas tí mo fẹ́ ká gbogbo ẹ̀ lẹ́tí touch mm-hmm. in fact mi ò mọ̀ pé ti Ládòkè Akíntọ́lá fẹ̀ tó bẹ́ẹ̀ yẹn ah. a ti sọ ti brigadier Benjamin Adékúnlé Black Scorpion Black Scorpion wọ́n ní ilé kan gbọ́ what are you doing sketch. <laughs> ẹ ṣe gan ni sà ẹ gba tí a bẹ̀rẹ̀ mi ò mention oyè yín lénìí torí mo rí i pé kinní ẹ̀ máa ń sún mi ò dẹ̀ fẹ́ ṣe àṣìṣe ẹ̀. Ah, ọlọ́run ní jẹ́ aṣọ àṣìṣe. àmì lénìí. bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. máyẹ̀ olùbàdàn of Ìbàdàn ní èní tó jẹ́ second march twenty twenty four máyẹ̀ olùbàdàn of Ìbàdàn land olóyè Lékan Àlàbí mo kí yín bí sà. Délé Adéyanjú ni orúkọ tèmi ẹ ṣé o. Thank you.